98.9 FM. ẹ kú ojúbọ ajábalẹ̀ tó ti dòde o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala ẹ kú ojúbọ ajábalẹ̀ tó ti dòde o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala ògidì ìròyìn kan látinú àwọn ìwé ìròyìn tó jáde fótó ni o ẹ dákun ẹ wá nǹkan fìdílé ká jíjọ gbọ́. bóyá ká jíjọ gbọ́ ajá balẹ̀ lẹ́yìn ìròyìn káàkiri àgbáyé oh, lórí Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five ṣe bòmílà kò dẹ̀ ṣe tá a mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. Ajábalẹ̀ lórí Fresh FM. Ajábalẹ̀ lórí Fresh FM. àwọn ìròyìn ilé wa tó jáde tòní ìròyìn kálẹ̀ kakọ́ kakiri àgbáyé ẹ wá gbọ́rọ̀ yìí lórí Fresh FM Ajaabale lórí Fresh FM. Ajaabale. ó fi sàṣì. bẹ́ẹ̀ ni. <laughs> hallelujah yeah. devil is a liar. a kí ẹ kú ojúmọ́ o gbàgede àjẹ́ àbálẹ̀ music house ní fresh fm ṣẹ̀ǹgẹ̀rẹ̀ sí. Mm-hmm. ńbẹ̀ la ti ń kí pé ẹ káàárọ̀ sáà ẹ káàárọ̀ mọ̀ mm. ẹ káàárọ̀ ẹ̀yin ọ̀rẹ́ ẹ káàárọ̀ gbogbo olólùfẹ́ àti olólùgbọ́ káàkiri àgbáyé o mm. bá a ṣe ń sọ̀rọ̀ yìí orí YouTube channel Fresh FM Fresh FM òun náà la wà Ìbàdàn níbi tí yes Ìbàdàn níbi tí alẹ́ ti ń bọ̀ sí. Mm. Òkìkí bẹ̀rẹ̀ ń bi ìbéèrè tó bí mi kó tù. ibẹ̀ ni ó ti bẹ̀rẹ̀ ròyìn. yà ẹ jẹ́ bẹ̀rẹ̀ sí ni mo béèrè béèrè bó béèrè pèsè bí onídéètì àwọn àwọn kan ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà bèbí ẹ̀sán jòó nì pé àwọn ò ní dá ọjọ́ tuntun tí ìyanṣẹ́lódì gbogbogbò hmm. tí ó tún wáyé bí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí bí ọba ilé bí ọba ilé tẹ àwọn táwọn jọ buwọ́lù bí ọba ilé tẹ mọ́lẹ̀ tí wọ́n dá kọjá hmm. ah, wọ́n ti wá sọ̀rọ̀ o ní ìta gbangba ìwé ìròyìn Nigerian Tribune tòwúrọ̀ òní bóyá kí n mọ̀ pé ọ̀rọ̀ ló ní í ṣe pẹ̀lú òwe bá a bá léegun lè bà bẹ̀ ní òjò tó bá sì pé òun ò tún jó mọ́ kò sẹ́ni tí ò mú ni sí i àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ Nàìjíríà wọ́n ti kéde wípé kí ìpínlẹ̀ Imo kí wọ́n ti ẹ̀kọ́ kọ́ bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ọlọ́gbọ̀n gàdánbẹ̀ ọ̀nà bọ́bá wa di ọjọ́ kẹrìnlá oṣù tá a wà yìí wọ́n ní ìyanṣẹ́lódì gbogbogbò ní gbogbo tìbútòrò ilẹ̀ Nàìjíríà yóò bẹ̀rẹ̀ ní pẹrẹwu ha hmm. ńlọrọ yẹn ń sọ o níta gbangba ìwé ìròyìn the nigerian tribune. yes ọ̀dà o ní ìta gbangba punch gàdàgbà gàdàgbà la rí àkòrí ìròyìn kan tí ń ranjú mọ́ èèyàn ń bẹ̀. ok àwọn ọmọ nàìjíríà ti ń bínú faraya látàrí bí olú iléeṣẹ́ aṣojú ilẹ̀ canada ṣe gbé ìsọ̀ wọn ti paná ẹ mọ̀ pé iná ọmọ rárá kan ló mú ibẹ̀ wọn ní pápá wọn suspend the operations ní canadian embassy àwọn ọmọ nàìjíríà tó fẹ́ jápa wá bínú hmm. irú kí lèlè ìbáyé irú hmm. kí lèlè ìbáyé hmm. ìròyìn ẹni pé ọ̀gá o ní ẹ̀gbẹ́ rẹ̀ náà látún ti rí àkórí ìròyìn míì pẹ̀lú bí nǹkan ṣe ń lọ tí akẹ̀dẹ̀ ń tẹ̀lé ètò òdìbò tí ìrètí wà pé ó wáyé láwọn ìpínlẹ̀ kan Imo Bayelsa àti Kogi wọ́n ní ìjókòó àlàáfíà tí wọ́n fi ṣèpàdé àlàáfíà àlàáfíà ìjókòó àlàáfíà padà di fíàfíà NLC bá ní kíni èèyàn aṣẹ́lódì ó wáyé ní ìpínlẹ̀ Imo ẹ̀ tí mọ ẹ̀ mọ mẹ̀mẹ̀ hmm. ìròyìn yẹn pẹ̀lú mẹ́mẹ̀ eléyìí tí ọ̀ràn jù kalẹ̀ ní pẹ́ ẹ̀ mọ mẹ̀mẹ̀ ìta gbangba The Punch ni wọ́n kọ́ sí ìròyìn kan náà ń bẹ ní òkè téńté ní iwájú ìwé ìròyìn The Nigerian Tribune níbi ìtìròyìn ọ̀hún ti ń pé iléeṣẹ́ ààrẹ orílẹ̀‐èdè nàìjíríà ti ṣàlàyé wọ́n ní hà gbogbo ẹ̀yin tí ẹ dúró ń dúró pé ẹ fẹ́ fi ètò ìṣèjọba yìí ṣe yẹ̀yẹ́ ẹ padà wòran ayẹyẹ ètò ìṣèjọba aṣíwájú bọ́lá ahmed tinubu ni àwọn ọmọ nàìjíríà pé ẹ wọ́n ni ẹ ibi ọ̀rọ̀ owó ilẹ̀ náírà owó nàìjíríà ti ṣe náírà kọ́rẹ́ǹsì wa ibẹ̀ láti kọ́ bẹ̀rẹ̀ o ibẹ̀ láti kó ìmọ̀ sọ yẹ̀yẹ́ yín di ayẹyẹ mọ̀ yín lọ torí pé ìjọba àpapọ̀ ilẹ̀ yìí yóò já àwọn èèyàn láyà yóò sì yà wọ́n lẹ́nu lórí bí ọ̀rọ̀ owó náírà ó ti gbé dọ́là tí ó ná mọ́lẹ̀ tí ó pa kó fínfín ọ̀dà o ńbẹ níta gbangba ìwé ìròyìn the Nigerian Tribune. níwájú Vanguard ni wọ́n kọ́ ń tọ́ ọ̀kan sí Tinubu will shock currency yes. speculators. Mm, yes. àwọn aláròbọ̀ mm. àtàwọn alágbàtà tí sọjà á dọ̀ wọ́n mm, nídìí owó. bẹ́ẹ̀ ni iléeṣẹ́ ààrẹ tí Tinubu ń darí ẹ̀ lọ sọ bẹ́ẹ̀ yà pé we then go shock okay. Mm hmm. ọ̀rẹ́ ń pẹ́ ààrẹ náà sọ ní bí. Eh, máa ṣojú ṣòfin ilẹ̀ yìí wọ́n tún ti ké gbàjarè lórí bó ti jẹ́ wípé eh, àwọn agbésùmọ̀mí kànràjọgbọ̀n Boko Haram wọ́n tún lálẹ́ wò wọ́n lálẹ́ wò ní ìpínlẹ̀ Borno àti Yobe wọ́n tún ṣèkọlù láwọn ìpínlẹ̀ méjèèjì ń ǹjẹ́ kí ni ń ṣẹlẹ̀ kí ló dé ń lè béèrè tí àwọn ọmọlẹ́gbẹ̀mọ aṣojúṣòfin ilẹ̀ yìí ti ń béèrè lọ́wọ́ ìjọba àti àwọn elétò ààbò nílẹ̀ nàìjíríà àgbẹ̀yìndébẹ̀ tán bí a bá di apá kejì ìròyìn ajá àbálẹ̀ fún tòwúrọ̀ òní. lórí ọ̀rọ̀ àjẹrò nfc àti tuc tí ń lérí lẹ́ka àyànṣẹ́lódì lọ́wọ́lọ́wọ́ ti kéde pé bó bá ti dọjọ́ kẹrìnlá oṣù kọkànlá november fourteenth <laughs> hmm. eku kankan ò ní ké bí eku nídìí ọrọ̀ ajé àti ah. ìgbòkègbodò nílẹ̀ yìí débi pé ẹyẹ kankan ó kè bí ẹyẹ ìdí abá ni pé àwọn gbé ìpínlẹ̀ Imo ti padàn àwọn gbé àwọn pápákọ̀ òfurufú ti padàn tó fi jẹ́ pé ọkọ̀ kankan ò ní bà kò ní fò hmm. iná ẹ̀lẹ́ntíríkì yóò di jíjá ah, ah. bẹ́ẹ̀ náà ni ìmọ̀ gbépo láti bìkan síbìkan yóò di dídènà ìròyìn yẹn pé jèbó rẹ̀ àwọn olùgbẹ̀bẹ̀ àwọn olùgbẹ̀bẹ̀. <laughs> nípínlẹ̀ Kogi wọ́n ní èèyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ mi wọn bọ́ ǹjẹ́ kí lọ́ọ́ bún ẹ lẹ́mìí ẹnìkankan ò tí ì mọ̀ o àmọ́ ẹni tí í ṣe ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀‐èdè Nàìjíríà òun ti ránṣẹ́ kìlọ̀kìlọ̀ ẹ pé kọ́lọ́mù ó kìlọ̀ fọ́mọ ẹ̀ ìpínlẹ̀ Kogi òru ẹ̀sìn àgbà Senate wọ́n ti tètè wọ́n ti sọ̀rọ̀ tí wọ́n sì ti rọ ẹni tí í ṣe ọ̀gá àgbà fún iléeṣẹ́ àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè nílẹ̀ yìí customs wípé kí ó tètè ṣèwádìí o àwọn owó ọ̀bọ̀bẹ́ jẹ́ ń tẹ̀yìn gbá àwọn owó fún mi jẹ jẹ́ ń jẹ́ ń bí kí n tún jẹ́ ń bẹ̀ eléyìí tí àwọn òṣìṣẹ́ àjọ aṣọ́bodè nílẹ̀ nàìjíríà tí wọ́n ti yàn láàyò tí wọ́n sì ń ṣe extortions eléyìí tí wọ́n pé ó ti di bárakú fún àwọn èèyàn tí wọ́n ń bẹ lẹ́nu bodè àtẹnu olóró káàkiri orílẹ̀-èdè nàìjíríà ẹ ṣèwádìí wọn ọmọlẹ́gbẹ̀mọ aṣojúṣòfin àgbà ilẹ̀ yìí ń lọ sọ̀rọ̀ báwọn. Hmm. lóòótọ́ la mọ̀ pé ẹyin ní ń dà kókọ́. bẹ́ẹ̀ ni. àmọ́ gbólóhùn ìgbénimára tí wọ́n fi ń gbé ẹ̀yin ọ̀dọ́ nàìjíríà mọ́ra pé ẹ̀yin lọ́jọ́ ọ̀la nàìjíríà ẹ ẹ pé orí yín kọ́ ẹlẹ́dàá yín kọ́ wọ́n ń tàn yín ni o mm. ẹ̀yin ni ẹ má tara yín Ọbásanjọ́ lọ sọ bẹ́ẹ̀ leaders of tomorrow toga tí wọ́n máa fi gbé yín mọ́ra ẹ yá tètè sọ pé ẹ fẹ́ jó lórí òní mm. ìròyìn yẹn pé ẹni tí ọ̀gbọ́n làwẹ̀ ń gbò ìta gbangba Vanguard ni wọ́n kọ sí ojú ìwé kẹjọ ẹ̀ láti fún yín lẹ́kùnrẹ́rẹ́. ìròyìn kan ni ọtí mú kan tó ní í ṣe pẹ̀lú Ajaero ìkan náà wà níta gbangba ìwé ìròyìn The Nigerian Tribune níbi tí àjọ kan tí wọ́n ti sọ̀rọ̀ tí wọ́n sì ń ké pe iléeṣẹ́ ọmọ elétò ààbò ilẹ̀ yìí àti ẹ̀ka ètò òfin ilẹ̀ nàìjíríà yóò fọ báyọ̀ ọmọ ilẹ̀ wa ni ọmọ ilẹ̀ wa ni ẹ a ní láti gbé lárugẹ bẹ́ẹ̀ ni <laughs> ní wọ́n ti gbà lọ́wọ́ ẹ o. ìgbà tí dami sì ṣe ń jẹ ní èkìtì njó ni sẹ́ni ń ṣe ṣàpàrọ̀ ní nǹkan kan pé àwọn èèyàn kan pé ẹ jẹ́ ìdá ó gbádùn Eh, àga rẹ ẹ mọ lè kú òun bẹ́ẹ̀ nkankan. ọmọ pé ọrọ dami tọrọ raṣọ ìbí ọtọ tọ̀nà wọ̀rọ̀ ni ọmọ pé ó ti padà backfire náà òun àtàwọn eh, pásítọ̀ rẹ padà jà sí pé ìjọ ọlọ́run ọ ní. lọ ilé ẹjọ́ láwọn ilé ẹjọ́ pé n bò kọ àwọn jẹ́ nǹkan kan bá ma. pé o sọ pé owó tó o bá ti pa nídìí. pé n pò ra nǹkan kan. Ah, dami lèkìtì nu. lọ sọ bẹ́ẹ̀. tí wọ́n wá sọmọ lọ́mọ lẹ́nu wọ́n ní ẹ̀ dami òtí líní ń sèǹ tiẹ̀ wọ́n ní ẹ̀ dami èkúrú nǹkan kan <laughs> ní í ṣe ẹ̀kọ́ àtàtà dé. àwọn kan tún pè ní dami lọ́lẹ̀ elépo rọ̀bì ipe ẹ̀wà rẹ̀ báyìí ah! yóò lọ lọ́tọ̀ epo náà wà lọ́tọ̀ ni. nàìjíríà òsì rẹ̀ wà ń kò rí bẹ́ẹ̀. nàìjíríà <laughs> tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ọkùnrin ọkùnrin ò tiẹ̀ ní tìjú ìbóbìnrin fà. adé là ń sọ̀rọ̀ ẹ̀ kò sẹ́ni tí ìjọba. <laughs> all right ẹyìn ah. bá sì ti wá lọ sí ìkànnì ayélujára tí kí ló sọ ó lọ fi iṣẹ́ síwẹ̀ pé mo kí ah. kábíyèsí tuntun nídìí kádáná mo kí ọba olópò tòtò olópò of òpò èmi náà tí mo gbadé ìtẹ́lẹ̀. ọ̀dà náà ti lé ní ọ̀dà. mo mọ̀ pé ọlọ́run fi mí síbẹ̀ ni èmi náà sì ti fìtàn balẹ̀ hmm. ìtàn ò sì ní pa ọkọ̀ mi kú o kò ní parẹ́ kò nú àwọn tí. ilé ayé ò tiẹ̀ lópin òun lè tún ṣe kó tún kan ẹ̀ gbà bá a ṣe máa ń ṣèkórè ní àwọn ṣọ́ọ̀ṣì Kogi yẹn téèyàn tí wọ́n gbé <laughs> owó ẹnìkan kan tó jáde ẹnìkan ṣe ẹgbẹ́ bolúwa dúró tó ti gbé kiri kan lẹ́ o wọ́n tún gbé fóònù náà ẹlòmíì ó tún jáde wọ́n tún gbà lálùkù Guinness mọ̀ ti ń ṣe. ajá balẹ̀ mm, ẹ jẹ́ ká bọ́ sí òkè lọ́hùn lọ́dọ̀ Vincent. kí alọ̀rẹ́ tajà bá a bá ta ọjà yìí débi tó tún lápẹ̀rẹ̀ tá a tún padà sí gbàgede ajá balẹ̀ ara àwọn ìròyìn tẹ́ ẹ̀ mọ́ gbọ́ níbi tí ilé ìgbìmọ̀ asòfin ìjọba àpapọ̀ kejì house of representatives mm. ti hmm. sọ fún iléeṣẹ́ ológun ilẹ̀ yìí pé ẹ mọ̀ dúró wò ó ẹ lọ gbógun ti àwọn tí ń gbógun ti wá ẹ bá àwọn tí ń bá wa jà ẹ gbéjà fún wọn àwọn onísùnmọ̀mí ibú ní Borno àti ní Yobe hmm. ìròyìn yẹn pọ̀ ẹ já lọ sí ojú ọjà. bí a bá padà dé ajá balẹ̀ ń tẹ̀wájú. ajá balẹ̀. ajá balẹ̀. ọlọ́run mímọ́ tí ó ṣe jésù mímọ́ tí ó ṣe má bẹ̀rù ìwọ ilẹ̀ nítorí olúwa yóò ṣe ńlá joeli oríkejì ẹsẹ̀ kọkànlélógún èyí ni àkórí ìsọjí oníná fáàlì bible twenty twenty three ọlọ́run tó ń ṣe ohun ńlá ló gbin igi fáàlì bible tó ń rúwé lọ́dọọdún pẹ̀lú gbáǹkọ́gbìn iṣẹ́ ìyanu tó ń ṣẹlẹ̀ tí kò bá sú ọlọ́run láti máa dá sí ọ̀rọ̀ ayé àwọn ènìyàn ní fáàlì bible èṣe tí ọ̀rọ̀ ayé rẹ yóò wá fi sú ọ pàkítímọ́lẹ̀ láti wá darapọ̀ mọ́ gbúlọ́gọ̀ bíi tirẹ̀ láti tọ́ agbára ọlọ́run yìí wò fún ìgbàlá ọkàn ìwòsàn ìtúsílẹ̀ àti àṣeyọrí lórí òwò àti iṣẹ́ rẹ̀ fújì ọ̀ṣun reverend gbẹ̀ngà kòtìlà pásọ ayọ̀ jẹ́jẹ́ àti àwọn olùgbàlejò àgbà prophet pf ọwá àti reverend mrs c o ọwá àkànṣe ìpàdé àdúrà wà lójoojúmọ́ fún àwọn tó wojú ọlọ́run fún ọmọ láago mẹ́sàn-án àárọ̀ tí fáàrí bàbà gangan yóò sì máa wáyé láago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ láti sunday november nineteen títí di saturday november twenty five àṣekágbá ní ìsìn àjọyọ̀ àti ìdúpẹ́ ní sunday november twenty six láago mẹ́wàá àárọ̀ ibi ìsọjí ní christ bible miracle church pf ọwá crescent adéyẹmọlé àwòtí mọ̀lété ìbàdàn jésù ni olúwa. táyé mi yóò yorùbá bọ̀ wọ́n ní àìrìnjìnà lára bukí ọ̀kẹ́rẹ́ bẹ́ẹ̀ yẹn bá rìnjìnà èyí miassuit.com fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé zero nine one six five seven five one one two nine tàbí zero nine zero seven seven two nine four zero five nine billionaires hotel and suites ẹ̀ka àbọ̀ sínú ìtura. لبيك اللهم ọ̀kan pàtàkì ní òkú márùn-ún tọ́nà ń pè islam lé lórí kíkà lọ sílùú mẹ́kà àti mẹ̀dínà lọ jọ́sìn láti bí báwa bò tàfẹ́ lé lóluwa lọ jọ́sìn fọlọ́hún akọyin àlùbúsọ̀ ìrọ̀rùn olúwa travels limited ní ẹjẹ́ abọ́rẹ̀ ìrìn àjò torí pé gbogbo kọ̀rọ̀ kan dùn iṣẹ́ àjà àti múra lóye wọn dáadáa akọyin àlùbúsọ̀ ìrọ̀rùn olúwa travels limited kì í jẹ́ ayélujára mọ́ ọjọ́ tí wọ́n bá dára lọ àti lábọ̀ kì í sì yẹ ká ṣiṣẹ́ àṣepẹ́ nílùú mẹ́kà àti mẹ̀dínà ṣíṣàbẹ̀wò sáwọn àyè mọ́lẹ̀ gbàgbé ní olúwa oúnjẹ tó tọ́ lásìkò tó tọ́ ilé ìgbé tí ó jìnnà sí haram ìtọ́jú tó péye fáwọn èrò wa àkànṣe wáàsí àti ìtọ́sọ́nà àdúrà tó yẹ láàyè kọ̀ọ̀kan àyè àyẹ̀sẹ̀jẹ̀ díẹ̀ sì wà níléeṣẹ́ wa bákan náà látún ṣètò múra olóṣooṣù akọyin àlìbùsùn sì gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba àpapọ̀ gbogbo èyí tẹ̀ tí wàá dà níyàn láti lọ sílùú mẹ́kà àti mẹ́dínà ẹ máa bọ̀ tàrà wá sílé iṣẹ́ akọyin àlìbùsùn ìrọ̀rùn olúwa travels limited àwa nọ́mbà twelve ọmọnìgbẹ̀yìn òkè olóró street ọmíàdìó ìbàdàn ẹ pè wá sórí àwọn nọ́mbà yìí zero eight zero three five four four two two five six tàbí zero eight zero three three eight eight three six six nine akọyin àlìbùsùn kakọ́ni ìrìn àjò àjẹ àti múra ìrọ̀rùn ni gbọ́dọ̀ wá. hallelujah ògo ni fún bàbá jésù oníṣẹ́ ìyanu tún ti gbéṣẹ́ rẹ̀ dé gẹ́gẹ́ bó ti kéde ìsọjí ọlọ́jọ́ mẹ́ta níbẹ̀ lójú òbùkún ti máa rọ̀ sórí gbogbo èèyàn tí ìdè èso sì máa já gbogbo ọ̀nà tó ti dé ó sì máa là níbi ìsọjí ńlá yìí abraham faith apostolic church ìyànà ọlọ́pàá àkóbọ̀ ńbàdàn àti ní gbogbo ẹ̀ka àjọ wa tó wà ní ìbàfò nílùú èkó oyèdèjì nílùú ìbàdàn pẹ̀lú ẹ̀ka wa tó wà nílùú èrúwà bẹ̀rẹ̀ láago márùn-ún rọ̀lẹ́ sí mẹ́fà àbọ̀ lójoojúmọ́ ìsọjí yìí ó bẹ̀rẹ̀ lọ́jọ́ monday ọjọ́ kẹfà sí wẹ̀ẹ́sì ọjọ́ kẹjọ oṣù kọkànlá ọdún tá a wà yìí àkórí ìsọjí ńlá pà pàtàkì yìí ni ìkórè ńlá great harvest ẹ sì lè darapọ̀ mọ́ wa lórí ìtàkùn àgbáyé abánidọ́rẹ̀ẹ́ facebook ti abraham faith tàbí youtube abraham faith apostolic church àwọn òjíṣẹ́ ọlọ́run tó kún fún ẹ̀mí mímọ́ lolúwo máa lò ń bẹ́ẹ̀ ó dá mi lójú gbangba pé tirẹ̀ ò ní ṣòro ṣe bó o bá lè wá síbẹ̀ jésù lolúwa olùkéde ìgbìmọ̀jọ abraham faith apostolic church ìbàdàn. hallelujah ọkọ mi fún bàbá. ṣé ẹ fẹ́ rẹ̀ ṣọ́ọ̀bù abẹ́fẹ́ gba ṣọ́ọ̀bù níbi ọjà gbẹ́ntà nígboro ìlú Ìbàdàn ó ti yá o omi tuntun shopping complex olódò ọjà Ìbàdàn ni ẹ máa bọ̀. <laughs> bẹ́ẹ̀ ni o omi tuntun shopping complex olódò ọjà Ìbàdàn ó kalẹ̀ ká ó dúró re ṣọ́ọ̀bù àti sọ̀fún tó ń létàlejò ó ń tajà tó ń rajà ń bàdàn gbangba títì ló wà lólódó akọ ẹ̀sùn tún ni ó ṣe fi ṣe ọ́fíìsì àtìlẹ́yìn tá a lè gbà níbẹ̀ akọ ilé oúnjẹ rẹ́sítọ́rọ̀ǹtì ìgbọ̀nsẹ̀. a gbé transformer ẹ̀rọ amúnáwá síbẹ̀. iná sólà tún bẹ́ẹ̀ yàtọ̀ sí náà jọba. interlock dì ní gbogbo ilẹ̀. kàngádẹ̀rọ bọ́ọ̀lù ń bẹ́ẹ̀. ó láàyè gbọ́kọ̀sí. akọ security fence yípo rẹ̀ ń fini lọ́kàn balẹ̀. àjòròsùn FCDA ẹgbẹ́dá local government. àjọṣepọ̀ pẹ̀lú iléeṣẹ́ upton diamonds and landscaping limited ní o. ẹ tètè wá gba fọ́ọ̀mù kẹ́ kó fa rẹ̀ báyìí kó tó tán. fẹ́kùnrẹ́rẹ́ àlàyé zero eight one one three four four three four four four tàbí zero seven zero eight seven nine six seven seven eight eight eight. wọ́n sọ fún wa nípa iṣẹ́ àgbẹ̀ ebi máa bá yìnyínyìnyín kẹ́ni ṣèmí. a mọ rírì rẹ o ọlọ́lá jùlọ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ẹnjiníà olúṣèyí abiodun makinde gómìnà àwọn àgbẹ̀ gbogbo àwọn ẹgbẹ́ ọlọ́sìn abìyẹ́ poultry association of nigeria ẹ̀ka tìpínlẹ̀ ọ̀yọ́ fẹ̀mí ìmoore hàn sí gómìnà wa látàrí ètò ìrànlọ́wọ́ àgbàdo tí wọ́n ṣe fún gbogbo ẹgbẹ́ ọmọ ọlọ́sìn abìyẹ́ ní ìpínlẹ̀ ọ̀yọ́ bẹ́ẹ̀ la tún dúpẹ́ lọ́wọ́ kọmíṣánná wa barrister ọlásùnkànmí ọlálẹ́yẹ báàgbẹ̀ of ọ̀yọ́ state àti gbogbo àwọn alájọṣepọ̀ wọn fún iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe kò ní sú yín kò ní rẹ̀ yín yín o ìpínlẹ̀ ọ̀yọ́ máa tẹ̀síwájú lábẹ́ gómìnà ṣèyí mákindé ipò aṣíwájú tí ìpínlẹ̀ ọ̀yọ́ wà nínú ọ̀sìn abìyẹ́ kò ní rẹ̀yìn o àmì àṣẹ olùkéde omídòkun oyèkúnlé alága ọlọ́sìn abìyẹ́ ní ìpínlẹ̀ ọ̀yọ́. wọ́n sọ fún wa gbáradì àsìkò tó ti tó. tariwo bẹ̀rẹ̀ kó dàdí omidan tó rẹwà jùlọ nípìnlẹ̀ ọ̀yọ́ fún tọdún twenty twenty three. èyí ni ó sì pé ìgbà ogún tá a ti ń dádí ẹwà fáwọn omidan wa nípìnlẹ̀ ọ̀yọ́. ìtàgé ti wà ní sẹpẹ́ mayor essex brand ti ṣe tán láti gbà wá lálejò nínú gbọ̀ngàn felicia ti ń bẹ ní jọgọ́ center níbàdàn. omidan tó bá gbégbá òrókè náà lọlé pẹ̀lú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ti ń and sports resort. ẹ̀yin omidan ìpínlẹ̀ ọ̀yọ́ tamara ẹ̀ wá ṣàfihàn ẹwà àtọ́gbọ́n ti máa mú yín tayọ lóòrèkóòrè. fọ́ọ̀mù ìkópa lẹ́ka akéde àti ìpolówó ọjà ìkànnì fresh fm ìbàdàn ní zero eight zero three seven one seven eight zero four three dídádì ẹwà fúnmidà tó rẹwà jùlọ nípìnlẹ̀ ọ̀yọ́ ti tọdún twenty twenty three yóò wáyé lọ́jọ́ kẹwàá oṣù kejìlá nínú gbọ̀ngàn felicia ti ń bẹ ní jọgọ́ center nìbàdàn bẹ̀rẹ̀ ní dídí aago méjì ọ̀sán ẹgbẹ̀rún méjì náírà lówó wọlé gbogbogbò ìjókòó ọlọ́lá lẹgbẹ̀rún mẹ́wàá náírà omidà tó rẹwà jùlọ nípìnlẹ̀ ọ̀yọ́ ti twenty twenty three agbátẹrù ìpolongo tiwantiwa one zero six point five fm fresh fm fm ìbàdàn àti blast ninety eight point three fm. ẹ̀gbọ́n èyí sókè sí ọlọ́run ọ̀run <laughs> ọlọ́run bàbá àbíyé tún gbẹdẹ o twenty twenty three àbíyé global convention ó yá lórí òkè bàbá àbíyé ẹdẹ níbi tí iṣẹ́ ìyanu ọlọ́run àwòkọ́ àràkọ́ àti ìṣẹ̀lẹ̀ pẹ̀lú àṣẹ orúkọ jésù. àgbàrá rẹ̀ wá síbẹ̀síbẹ̀ nínú oṣù november ọjọ́ kẹtàlá sọjọ́ kẹtàdínlógún ojú àdúrà torí ìyìn ó máa rọ̀ lọ́sùn àti lóru níbi ìpàgọ́ yìí torí ọlọ́run prophet samson ọlẹ́mìjì àkànní ti ṣetán láti sọ ìyẹn gbẹ́lẹ̀ ayé ìradàlágbá lóbu omi ìbùkún àkòrí ìpàgọ́ lẹ́yìn la pè ní fífa ọ̀run yá ọlọ́run ó ti bá ti bẹ̀lú àwọn olórí ẹ̀mí bíi evangelist dr bọ́lá rẹ evangelist tọ́pẹ́ àlàbí ṣígbòkè wisdom bọ́sì adéyìnwá bídèmí ọláọba tóyọ̀sí akínyà àti evangelist elijah akíntúndé pásítọ̀ tó fẹ́ dàda orí òkè bàbá àbíyẹ ẹ̀dẹ̀dẹ̀ pàgọ́ yìí ó ti bá wáyé o wọ́n fi ìbàdàn ìwé òṣogbo highway alásan ẹgbẹ́jọ̀rẹ́ nípínlẹ̀ ọ̀ṣun ní november thirteen sí november seventeen prophet timothy funṣọ àti evangelist mrs adéjọkẹ́ àkàndé lolùgbàlejò pastor ẹ̀sùn ọ̀làdélé cac president worldwide jésù lolúwa ogún ìbítalẹ̀ fọmọ ẹni tí ó bá àdọ́jọ́ alẹ́ ní ká fún lẹ́kọ̀ọ́ tó yè kooro. Precious Cornerstone University dáyàtọ̀ láàrin àwọn ilé ẹ̀kọ́ gíga tákàkọ́ tilẹ̀ kẹ́kọ̀ọ́ yege gbàgbé ẹ̀rí tó dájú nínú àwọn degree programs bíi BSc microbiology biochemistry industrial chemistry computer science physics and electronics cyber security international relations procurement management software engineering BSc accounting business administration economics mass communication àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìgbaniwọlé ń lọ lọ́wọ́ fún gbogbo akẹ́kọ̀ọ́ tó bá gba one forty nínú ìdánwò UTME pẹ̀lú five o level credit nínú English and mathematics àtàwọn iṣẹ́ míì láti wọlé sí one hundred level akẹ́kọ̀ọ́ tún lè wọlé sí two hundred level pẹ̀lú IJMB JUPEB A level àti OND akẹ́kọ̀ọ́ tí èsì ìdánwò UTME rẹ̀ kò bá tó one forty lè jàǹfààní JUPEB program sílé ẹ̀kọ́ yìí HND to degree conversion program tún wà lọ́dọ̀ wọn ẹ tara ṣàṣàwá gba fọ́ọ̀mù tìyín ní Precious Cornerstone University tó wà ní Garden of Victory Ọláògùn Òdìfẹ̀ road Ìbàdàn ẹ pè wọ́n sórí zero seven zero six four two six three four one three website wọn ni www.pcu.nl edu.ng Precious Cornerstone University jẹ́ kí ìmọ̀lẹ̀ kí ó wà. téèyàn bá ń ṣiṣẹ́ tí ń bá ń rọwọ́ yọ ojúlówó electronics tó ṣe é lò gbà lọ́tọ́ láti mọ̀ bá nu ilé àti lọ́fíìsì irú ẹni bẹ́ẹ̀ solar telecoms and electronics fonírúurú electronics for ọ́fíìsì ilé ìtura ilé gbé electronics bíi flat screen tv power generators home theatres deep freezers ceiling fans àtàwọn air conditioners lóríṣiríṣi ni gbogbo electronics tẹ́ bá ń fẹ́ lọ́dọ̀ wọn bákan náà ń làwọn android phones àti iphones nípele nípele bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí bẹ́ẹ̀ bá ṣe ń rajà pẹ̀lú ẹ̀dínwó lọ́dọ̀ wọn lẹ́tùmọ̀ gbẹ̀bù. concept ṣèlérí ẹ̀ a fi ń sọrí àjọ̀dún òmìnira àdúrà sixty third independence anniversary orílẹ̀-èdè nàìjíríà ó ti bẹ̀rẹ̀ ń lọ lọ́wọ́ ó di di sixty three days ní o ẹ̀yẹ́ ra lẹ̀ báyìí léyìíkéyìí sáìtì wa kẹ́gbẹ̀bù six hundred and thirty blocks ó jì gbèjìgbèjìgbèjìgbè ọ̀pọ̀lọpọ̀ blocks tó bá ilé ńlá tẹ fẹ́ kọ́ débi tó lápẹ̀rẹ̀ tí pọ́ńpì concept ló tó ṣerú ẹ̀ ẹ tètè máa bọ̀ báyìí lọ́fíìsì wa tí pọ́ńpì concept tó wà ní number twelve àrẹ́tẹ̀dú street àrẹ avenue new bodijà ìbàdàn tẹlifon zero nine one five two two two two zero five. àti kórede àkórede àti kórewa wa àmúre wa ṣe má ṣe nìyẹn tí pọ́ǹpì ló ṣe bẹ́ẹ̀. tí pọ́ǹpì concepts developer that cares. ajá balẹ̀. ajá balẹ̀. jẹ́ n bẹ̀rẹ̀ pẹ̀lú something light. something light. ká jẹ something light. Mm. ká fi ṣẹ́wọ́ ajá balẹ̀. Yeah yes ẹ ṣeun ẹ̀yin èèyàn wa tẹ̀ ń tẹ̀lé wa bẹ́ẹ̀ bá wo ojú aago yín aago mẹ́sàn-án òwúrọ̀ láti nàìjà òun náà ló kù ìṣẹ́jú wíníwíní ọgbọ̀n hmm. tọ́ ẹ jẹ́ á lọ sí ojú ìwé ìkẹjọ ìwé ìròyìn Vanguard tó ní o something like mo ní àkọ́kọ́ fífẹ́ ṣẹwọ́ hmm. Ọbásanjọ́ sọ fẹ́yìn ọ̀dọ́ Nàìjíríà ààrẹ tẹ́lẹ̀ ni ẹ má jẹ́ máa fi ẹ̀yin ni aṣíwájú ọ̀la leaders of tomorrow ẹ má jẹ́ kí ẹ máa fi gbé yín mọ́ra o mhm. ẹ yá tètè mẹ̀wàá yín ló jẹ àjẹsùn báyìí báyìí ìròyìn ọ̀rọ̀ èébí wọn ti kọ́ ààrẹ ńgbà kan ní ilẹ̀ wa nàìjíríà olóyè olùṣègùn ọbásanjọ́ òun náà ló ti pe àwọn ọ̀dọ́ nàìjíríà níjà pé bí wọ́n bá ń tàn wọ́n káwọn náà mọ̀ tàn kándù hmm. bí wọ́n bá ń gbé wọn mọ́ra káwọn náà mọ̀ túraká nípa pé gbólóhùn ọ̀dọ́ nàìjíríà làṣíwájú ọ̀la tí àwọn àwùjọ nàìjíríà fi máa gbé wọn mọ́ra kí wọ́n kọ́ ọ́ kí àwọn bẹ̀rẹ̀ sí ni máa jẹ́ aṣíwájú òní látòní lọ báyìí báyìí ọjọ́ tá a bá rí bínibí wọlẹ̀ ọjọ́ tá a bá sì rí ire ni ire wọ àpò ẹni ntí bàbá fi pàṣàmọ̀ sétí gbọ́ àwọn ọ̀dọ́ nàìjíríà rèé o ètò pàtàkì kan tó jẹ́ àpérò àwọn ọ̀dọ́ tí wọ́n pe àkórí rẹ̀ ní dídá sí ọrọ̀ ajé irúfẹ́ èyí tí yóò mú kí àyíká kí ọ wà lálàáfíà láìsí èémí bú eléyìí tó wáyé ní ibùdó tí wọ́n ti rí sí ìdàgbàsókè àwọn ọ̀dọ́ youth development center tí ń bẹ ní Abẹ́òkúta ní ọ̀rọ̀ ọ̀hún ti jẹyọ bàbá Obj ní bí a bá wo ọ̀rọ̀ àtijọ́ tí wọ́n máa ń sọ létí àwọn ọ̀dọ́ nàìjíríà pé ẹ̀yin lásìwájú ọ̀la ẹ̀yin lásìwájú ọ̀la ẹ̀yin lásìwájú ọ̀la ẹ rí i pé ọ̀rọ̀ ọ̀hún ó ti dógùn kò bá òde ìgbà yìí mu mọ́ hmm. ló fi jẹ́ pé ọ̀dọ́ tó bá já kí ó tètè máa rìn nílànà àti jẹ́ aṣíwájú látòní lọ báyìí látòní lọ báyìí kọ́mọ́ dúró dọ̀la o ọ̀dọ́ tí ọ̀bá wá já ọ̀sọ̀ra rẹ̀ dọ̀dọ̀ ewu nù ọ̀dọ̀ ewu ọ̀dọ̀ ewu ìròyìn yẹn lọ́pọ̀pọ̀pọ̀ kalẹ̀ àmọ́ gbọ́dọ̀ jẹ́ pé àṣẹ̀ṣẹ̀ṣẹ̀ wọ́ ni mo ní ẹ̀yin ẹ sá máa tẹ̀lé wa ẹ sì máa tẹ́tí offer to you. ẹ wá já lọ sí ojú ìwé kejì ìwé ìròyìn Nigerian Tribune níbi tí wọ́n ti pé ẹni tí ètò ìdìbò tí yóò wáyé láwọn ìpínlẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ nílẹ̀ Nàìjíríà ìpínlẹ̀ Imo Kogi àti Bayelsa wọ́n ní àwọn ẹgbẹ́ eléyìí ti ṣe ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ Nàìjíríà wọ́n ti pàṣẹ lálẹ́ òní òun náà ni àwọn ò rí dájú pé gbogbo àwọn ọmọ ẹgbẹ́ tàwọn ńlá wọn fà kúrò yẹnyẹn nínú gbogbo tó bá jọmọ́ ètò ìdìbò eléyìí tó fẹ́ wáyé òun tó fẹ́ dàbí total shutdown nígbà tí ń sọ̀rọ̀ lójú ìwé kejì ìwé ìròyìn the Nigerian Tribune wọ́n ní àwọn ẹgbẹ́ ọ̀hún ó ní ń fi kíní ọ̀hún ṣe bíi ìfẹ̀hónúhàn tó ń ti ìmọ̀ fi sọ̀rọ̀ bínú àwọn ò ti dùn. wípé ẹni tí í ṣe ààrẹ ń fari apá kan fìkan lẹ̀ ń fi ọmọ kan kẹ́kan nípínlẹ̀ ọ̀hún lórí àwọn nǹkan tó bá kan àjàrò àti àwọn ọmọ ìsọmọgbìn ẹ̀ ló jẹ́ pé lánàá ni wọ́n ti kéde pé ó ti wá yá ẹ ti dáná ogun ó di dandan ká bá ń ya ẹ sì ti gbómi ìjà kaná àwa náà ṣetán á bá ń rò ó wọ́n ní nígbà tó bá wá di ọjọ́ kẹrìnlá oṣù tá a wà yìí ó ní àwọn wàá kéde ìyanṣẹ́lódì pátápátá ní tìbútòrò orílẹ̀-èdè nàìjíríà ìròyìn ọ̀hún ní pé ha ǹjẹ́ nǹkan ọ̀wá yan pé ná báyìí wọ́n ní wọ́n ṣe àfojúsùn ètò ìdìbò tí ó wáyé eléyìí tó sì jẹ́ pé ọjọ́ kẹrìnlá oṣù tá a wà yìí ni yóò dàbí ọjọ́ kẹrin lẹ́yìn ìgbà tí ètò ìdìbò ọ̀hún tó bá ti bọ́ sẹ́yìn ìpàdé ti wáyé láàrin ẹgbẹ́ NLC àti TUC láti lè ṣe n tó dàbí pé àwọn náà fẹ́ ṣe tàwọn padà fún gómìnà ìpínlẹ̀ Imo àti bó ti jẹ́ pé àwọn ọ̀rọ̀ kan ìwé àdéhùn kan tí àwọn tọwọ́ bọ̀ pẹ̀lú ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti bò wọ́n ti bò lójú eléyìí tí wọ́n túbọ̀ sí wípé bí ọ̀bá pẹ́ bí ọ̀bá sì jìnnà bó bá ti di ọjọ́ kẹrìnlá oṣù tá a wà yìí ní ètò eléyìí ti ṣe ti ìyanṣẹ́lódì tí yóò jẹ́ ti gbogbogbò nílẹ̀ Nàìjíríà yóò wáyé something light ni mọ̀ ń bẹ́ẹ́ ojú ìwé kejì ìwé ìròyìn the Nigerian Tribune tó jáde láàárọ̀ yìí. èyí tó ọkà yìí ṣe something like o something heavy lele. mi ní appetite. bọ́ọ̀bà tún irọ́ ti bá l'appetite. bọ́ọ̀bà tún l'appetite nǹkan ìbá rẹ̀ ọ̀hún all right. à ń tẹ̀ síwájú àjá àbálẹ̀ ọ̀fẹ́rẹ́ hmm. gẹ̀gẹ̀ ẹ jẹ́ a lọ sí ojú ìwé karùn-ún Vanguard tó rọ̀ òní o ààrẹ ní sọ̀rọ̀ ńbẹ̀ ààrẹ Bọ́lá Tinubu ní ẹ wo ẹ̀yin aláròbọ̀ ẹ̀yin oníbàràǹdà tí ń sọjà dọ̀wọ́n á já yín ní àyà àyà yín á já hmm. lórí ọ̀rọ̀ náírà tẹ́ ẹ fẹ́ mọ dádọ̀bálẹ̀ yìí á jọ mú nǹkan lẹ̀ ìròyìn yẹn rèé o gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ nínú ìlàkàkà àti àkitiyan láti róṣọ iyì fún náírà owó ilẹ̀ wa ààrẹ bọ́lá tinubu ti ní ìṣàkóso òun ti ń ṣiṣẹ́ lójú méjèèjì tòjò tẹ̀rùn lásìkò yìí láti rí i pé àwọn ètò policies tí ó jẹ́ kí ìrónilágbára owó náírà yìí kó tún nípọn ju ti tẹ́lẹ̀ lọ kó tètè jọ lójú ọjọ́ ẹni tí í ṣe olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ nàìjíríà lórí ètò lórí ètò eléyìí tọ́kan ọrọ̀ ajé nílẹ̀ wa ọ̀mọ̀wé tọ́pẹ́ fásùà òun náà ló sọ̀rọ̀ yìí níbi ìdánilẹ́kọ̀ọ́ pàtàkì kan tó wáyé ní àbújá ní àná níbi ìdánilẹ́kọ̀ọ́ pàtàkì tó ní í ṣe pẹ̀lú ọrọ̀ ajé wa táwọn ọ̀jìnmí nídìí ọrọ̀ ajé ti péjúpésẹ̀ láti sọ̀rọ̀ pàápàá jùlọ wá ojútùú sí lọ́bọ̀lọ́bọ̀ tọrọ̀ ajé kó sí nílẹ̀ yìí níbẹ̀ ni ọ̀kọ̀ọ̀kan wọn ni wọ́n ti sọ tẹnu wọn nígbà tí ń sọ̀rọ̀ lórúkọ iléeṣẹ́ ààrẹ presidency Tọ́pẹ́ Fáṣùà ti ń dá ààrẹ nímọ̀ràn lórí ètò ọrọ̀ ajé ló sọ pé kí ọmọ Nàìjíríà tí ìwà abú bá ti di mọ́líkì mọ́lá débi pé wọ́n máa ń kó owó ilẹ̀ òkèrè àwọn foreign currencies tẹ́ ẹ máa ń kó pamọ́ holding ní jẹ́bẹ̀ ó ní láìpẹ́ ní ìsìn ẹ̀ kàbùkù débi pé ẹ̀ ṣọ́ọ̀tì láyé wọ́n sì máa gbọ́ lọ́rùn ẹ kó pamọ́ ẹ kó téèni o ìbá àrùn dọ́là pamọ́ ẹ̀gbọ́n gba dọ́là òun ọ̀bá ní padà mútùmọ̀ jáde fétò òṣùnà yín tó jẹ́ pé ẹ̀kọ́ yín ọ̀padà rọ̀ lórí iná hmm. ẹ̀ẹ́rẹ́ ni tẹ́ ẹ̀rù ti yín fún ah Tọ́pẹ́ Fáṣùhámọ̀ sọ ọ̀rọ̀ yìí ní tabua létígbà àwọn tí ń bẹ níkàlẹ̀ fapẹ̀rẹ̀ ó ní ìlànà tẹ̀lé kan ó ti wà nílẹ̀ báyìí tí a tọ̀ láti ṣẹ̀yí wọ ọdún 2026 èyí tí ó jẹ́ kí náírà Nàìjíríà kó di ríró lágbára dán ó ní etí ìjọba Nàìjíríà lábẹ́ Bọ́lá Tinubu ti kún ó ti kún pé àwọn karambà ní ẹ̀dá kan kòkòrò tó re orí ọ̀pẹ lọ rèé kọ́lé sí ajẹnifẹ́ni oníbàràǹdà tẹ́yìn pè ní speculators yun ó ní bá a ṣe ń fa ọrọ̀ ajé. yìí níbi tí wọ́n ti pé àwọn ẹgbẹ́ ẹlẹ́ja ní ogunlọ́gọ̀gọ̀rọ̀ wọn inú ẹ̀ ni wọ́n mọ̀ tún ti fi ẹ̀hónú hàn tí wọ́n kóra wọn síta tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe bẹ́ẹ̀ àwa ọgbà pẹ̀lú bí ọ̀rọ̀ owó ẹja ti gbé owó lórí ní ìdá ọgọ́rùn-ún hundred percent ní àwọn ọjà káàkiri orílẹ̀-èdè nàìjíríà àti ibi tí wọ́n ti ń kó ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n ní nípínlẹ̀ Ògùn Abẹ́òkúta eléyìí ti ṣolúlu ìpínlẹ̀ ọ̀hún níbẹ̀ ni wọ́n ti rí àwọn èèyàn tí ń tẹja tí wọ́n kóra jọ pọ̀ ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ẹ́ wọn tí wọ́n sì ń pé ha nǹkan tí ó hẹ́ ní ẹ̀ka àwọn èèyàn tí ń ta ẹja nílẹ̀ yìí ọ̀pọ̀ àwọn tí ò sọ̀rọ̀ wọ́n kàn ń rún mọ́ra ni wọ́n fi ṣe iṣẹ́ onú ẹ̀kú àmúmọ́ra fara ẹni ìwé ìròyìn the Nigerian Tribune ṣàkójọpọ̀ ẹ̀ wọ́n ní ṣe é rántí ṣe é gbàgbé pé irú ìfẹ̀hónúhàn bẹ́ẹ̀ náà ó wáyé lọ́sẹ̀ tó kọjá ní Ṣàgámù níbi tí àwọn èèyàn náà tí wọ́n ti kóra wọn jọ lọ sí ààfin àkárìgbò ti ìlú Rẹ́mọ tí wọ́n sì ń pe bàbá ọba Babátúndé Àjàyí ẹ dákun ẹ wo ìyà tí ń jẹ ọmọ ilẹ̀ Nàìjíríà ẹja ẹja ló tún gbówó lórí tí ò ṣe tọ́mọ yìí ẹni tí í ṣe kábíyèsí babátúndé àjàyí àwọn náà sọ̀rọ̀ lórí bó ti jẹ́ pé bí nǹkan ti ń lọ yìí kọ́mọdún máwọn nù àwọn náà sì ń gbìyànjú lójoojúmọ́ ọ̀pọ̀ àwọn èèyàn tó jẹ́ ẹlẹ́ja Fish and Seafood Sellers Association of Nigeria ìyẹn ti lọ sọ́fíìsì gómìnà lókè mọ̀sán táwọn náà ń pé ọ̀rọ̀ ẹja yìí ni o ẹ bá wa wá nǹkan ṣe sí i wọ́n ní owó ẹja ti wọ́n débi wípé ẹni tí ó tọ́ ní ìsìn yóò kọ́kọ́ yẹ̀wò tí ó tún tún yẹ̀wò dáadáa ìròyìn wá pọ̀ amẹ́mọ́ bọ̀ lójú ìwé kejì ìwé ìròyìn The Nigerian Tribune tó jáde fún tòwúrọ̀ òní. ọ̀rọ̀ nàìjíríà bà níkọ̀ ìbàjẹ́ bẹ́ẹ̀ni CAN àti primate Anglican kan àtàwọn míì lẹ́ka ẹ̀sìn ìgbàgbọ́ ló sọ bẹ́ẹ̀ o. Mm. Hmm. àwọn èèkàn lù pàápàá lẹ́ka ẹ̀sìn ìgbàgbọ́ nílẹ̀ wa nínú ìtàtírí Archbishop Daniel Oko àti ààrẹ fún ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi nílẹ̀ yìí Christian Association of Nigeria Most Reverend Henry Ndukuba nínú ìta tún ti rí ẹni tí í ṣe primate Church of Nigeria àti Anglican Communion gbogbo wọn lọ́panupọ̀ no tí wọ́n sọ̀rọ̀ ìrètí sí ìgboro ayé tó sì dénú ìwé ìròyìn fún tòórọ̀ òní o alára wa ọ̀rọ̀ tí ń bá mo kó mo rò ó bọ̀ o nínú tí ìròyìn gbé nínú táwọn bàbá yìí sọ wọ́n ní àwọn táwọn jẹ́ ará nínú ìjọ ọlọ́run àwọn kóra àwọn pọ̀ níbi ètò pàtàkì kan tí ó wáyé nílẹ̀ wa nàìjíríà láti sọ̀rọ̀ ìrètí ọ̀tun àti láti sọ̀rọ̀ ìtùnú sí ìrìn àjò nàìjíríà n táwọn ó sì sọ náà ni pé lóòótọ́ ná bá a bá ní parọ́ tá a ní jalè nǹkan ti bàjẹ́ hmm. láwọn apá ibìkan ní nàìjíríà lẹ́ka ètò ọrọ̀ ajé ni káràkátà ni ètò ààbò ni ẹ̀ka ètò ẹ̀kọ́ ni àti gbogbo ẹ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ wọ́n ní síbẹ̀ náà ìrètí ń bẹ fún igi tá a bẹ́ lórí ìrètí sì ń bẹ fún adìyẹ tí ò tí ì kó yóò jàgbàdo ó sì bá ní o kò tí ì bàjẹ́ ní nàìjíríà ojútùú sì lè wá sí ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí èèyàn báwọn tọrọ ọkàn náà bá tètè gbé ìgbésẹ̀ kọ́mọ́kóbó pápápá tá à ń ṣe ní pápá ká má ẹni tó sì fìgbà kan jẹ́ primate Church of Nigeria tí a mọ̀ ọ̀mọ̀wé Nicholas Oko ńgbà tí Nicholas Oko tí ó rò oníṣẹ́ ààrẹ Bọ́lá Tinubu wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ tẹpẹlẹ mọ́ ìgbáyégbádùn ọmọ orílẹ̀-èdè nàìjíríà wẹ́fíà ọmọ nàìjíríà ló yẹ kí wọ́n kọ́kọ́ prioritize hmm. bí bẹ́ẹ̀ kọ́ ẹ ọ̀rọ̀ míì lẹ́yìn ẹ̀ asán bá ń sa ni o ó ní nínú ìgbáyégbádùn tí àwọn sì ń sọ pé kí wọ́n tètè mójútó yìí láti rí ntẹ́nu ó jẹ torí pé àwọn èèyàn ò rí ẹnu fi jẹ nǹkan gidi mọ́ hmm. ẹlòmíì ò tiẹ̀ eléyìí tí ó mọ̀ rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì pápápá tó ní í ṣe pẹ̀lú àwọn agbésùmọ̀mí àti pàápàá jùlọ bí wọ́n ṣe ṣe àgbálẹ̀ fún àwọn àgbẹ̀ eléyìí tí ó ṣàdédé wá tì ní agbègbè kòṣébì karukut àti bulabili ní ìjọba àbílẹ̀ jerebafa ní ìpínlẹ̀ eléyìí tí ṣe ti Yobe wọ́n ní eléyìí tí wọ́n sì pé ìwádìí fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn agbésùmọ̀mí Boko Haram àwọn ni ẹ kó wọn tí ẹ kó wọn sá lọ wọ́n ní bákan náà ni wọ́n tún ṣe ìkọlù ní agbègbè kan èyí tí wọ́n pè ní Giadem tàkọ́kọ́ òun ní tìpínlẹ̀ Borno àmọ́ tẹ́lẹ̀ yìí tí wọ́n ṣe yìí òun ní ti agbègbè kan tí wọ́n pè ní Giadam ní ìjọba àbílẹ̀ eléyìí tí ń bẹ ní ìpínlẹ̀ Yobe wọ́n ní àtẹ́rọ̀gbọ̀jì àmọ̀ràn àti àbáhùn ní ẹnìkan tí ṣe ọ̀nàrìbù Ahmed Satomi àti ọ̀nàrìbù Shetima Ali ní ẹ̀ṣàgbàtẹ̀rù ẹ̀ níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wí ọ̀rọ̀ ṣe ìfọ̀rọ̀wérọ̀ gbọ́ nǹkan látẹnu ẹnìkan sí tẹnìkan jíròrò lórí pé kí ni ìgbésẹ̀ àti bó o ní gbogbo nǹkan ó ti padà bọ̀ sípò láwọn agbègbè tí Boko Haram tó ti sọbẹ̀ di aṣálẹ̀ ilẹ̀ asán tí òṣèlú kan bẹ̀ mọ́ ní jerema níjọba àbílẹ̀ jerema fa ní ìpínlẹ̀ Borno wọ́n pé wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn bẹ̀ tí ò lóǹkà tí ó sì kó àwọn èèyàn míì lọ sí ilẹ̀ kankan tẹ́nìkan kan ò tí mọ̀ títí dàsìkò yìí bí àwọn tí ṣe ọ̀nàrẹ́bù ti ń sọ̀rọ̀ ní omi fẹ́ mọ ìjábọ̀ lójú wọn pé ìgbà wo ni a fẹ́ ṣe gbogbo nǹkan yìí dà wọ́n ní lára ti ń rí ó ní bí ó ti fi ọ̀bẹ àwọn ọ̀bẹ mọ́kàn pọ́n tí wọ́n fi mú àwọn èèyàn kan tí wọ́n fi gún wọn tó sì jẹ́ pé àwọn àwọn ojú ọgbẹ́ òun ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n fi gún gbé sá lọ tí àwọn èèyàn fi wá ń ròyìn gbogbo bí nǹkan ti rí fún àwọn tí wọ́n wá ròyìn fún ojú ìwé karùn-ún ìwé ìròyìn The Nigerian Tribune ó ní ìròyìn ọlọ́mọ ṣọ́wá òun ńlọ́wà àmọ́ àwọn ọ̀nàrẹ́bù méjèèjì pé kò sí ọlọ́mọ ṣọ́wá kájókòó àkọ́kọ́ gbégbèsè àwa fi àdúrà tì lẹ́yìn ńlá àwọn méjèèjì sọ ọ̀ya. So, mọ̀dánù dúró ná ẹ̀yin náà lè parí ẹ̀ lójú ìwé karùn-ún ìwé ìròyìn the Nigerian Tribune. ìròyìn tó ní ṣe pẹ̀lú àjẹrò ẹni tí í ṣe olórí ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ Nàìjíríà ń bọ̀ kàdé lẹ́ẹ̀kan. a ti mú un débi tí wọ́n pé àwọn ó ti gbogbo ilẹ̀ ipa o àwọn ó ṣe ìfìyànṣẹ́lódì ó lọ́gbọ̀nràn gandan tí ó jẹ́ gbogbogbò. àwọn ọjà náà àwọn ò ní jẹ́ képo ọ̀kárí ìlú mhm. àwọn ó sì ti àwọn pápákọ̀ òfurufú pa ọ̀kadé gbogbo bẹ́ẹ̀ ọ̀dà látàrí lílù lílù bí ejò àìjẹ tí wọ́n lu olórí ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí Joe Ajaero débi pé wọ́n tiẹ̀ ń dábàá pé wọ́n ó gbére ilẹ̀ òkèrè fún ìtọ́jú nígbà lílù yìí pọ̀ wọ́n ní ìlú ní bíi bẹ̀m̀bẹ́ tí wọ́n gbèrò de ìsọjí yìí wọ́n ní ó ti rún Joe Ajaero sára gidi gan ni o làwọn tí wọ́n jẹ́ aláṣẹ ẹgbẹ́ òṣìṣẹ́ nígun nígun lẹ́gbẹ́lẹ́gbẹ́ lábẹ́ àbúradà gbogbo ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí bá fọn mú wípé léyìí tí wọ́n ṣe ní ìpínlẹ̀ Imo òun a jẹ́ pé ìyanṣẹ́lódì bẹ̀rẹ̀ nílẹ̀ yìí nù ọjọ́ ìṣẹ́gun tísídẹ̀ẹ́ ọ̀sẹ̀ tí ń bọ̀ tí í ṣe November fourteenth ni ìrètí sì wà pé àwọn ó bẹ̀rẹ̀ yẹn sólídì tí ó mèlú tìtìtìtìtìtì hmm. eyín bí wọn ò bá tètè dá àwọn lóhùn àwọn tí àwọn ń béèrè fún ok ẹ jẹ́ àfihàn lẹ̀ kámọ́ kàbó ẹ jẹ́ lọ sí ojú ìwé kẹjọ Vanguard tó rọ̀ òní lẹ́kọ̀ọ́ látàrí bí ìwà ọ̀daràn ṣe àgbélẹ̀ bí nǹkan mìíràn àbí láti wá mú kinní oníbàádà bí iṣẹ́ ní rònàrònà ẹni tí í ṣe abẹnugan ilé lẹ́kọ̀ọ́ Múdàṣírù Ọbaṣá Múdàṣírù ní bí àbá tí àwọn ń yiri wò yìí bó bá ti di òfin tán Múdàṣírù ní àwọn múdà báyìí ìdà òfin sí ni tí àwọn bẹ̀rẹ̀ sí ni máa fi ìdà òfin bẹ́ àwọn èèyàn tó bá ti tako òfin ìlú ìròyìn yẹn òun náà lọ́pọ̀pọ̀pọ̀ tó gbé gbá àwọn igbá ayọ́ tó ti kóbó tó gbé lọ́wọ́ tí ń ṣe bá àlà máa ẹ lọ gba balance ẹ̀ ojú ìwé kẹjọ Vanguard fún ti ọ̀rọ̀ òní. yes à ń tẹ̀sọ́wọ́ iwájú iṣẹ́ ìgbàgbé wípé à ń bẹ lójú òpó YouTube lórí Fresh FM Ìbàdàn bẹ́ẹ̀ bá síbẹ̀ ẹ̀yin náà máa bọ̀ o kájọ máa wòra wa. bí ẹ bá ti wá wà ń bẹ̀ ẹ gbìyànjú ẹ pín kó lọ káàkiri wọ́n ti pé lórí ọ̀rọ̀ ètò ìdìbò tí ó wáyé láwọn ìpínlẹ̀ Imo Kogi àti Bayelsa ẹni tí í ṣe ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà ó ti kéde wípé àwọn ò ní kankan wáyé o láwọn àsìkò tí ètò ààbò ti bá ń lọ ìdí abá náà ń ní wípé kí ètò ààbò wọn ó àti ní àlàáfíà káwọn èèyàn ó lè ráàyè ríbi tẹsẹ̀ bọ̀ láti lọ rèé dìbò wọn bó ti wù wọ́n àtẹni tó bá wù wọ́n fún ẹgbẹ́ tó kù tí í ṣe ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí náà lọ sọ̀rọ̀ ọ̀hún ó pé àwọn gbé ìgbésẹ̀ ọ̀hún láti lè jẹ́ kí kálukú ó lè fi tọkàntọkàn ìfọ̀kànbalẹ̀ lọ rèé tẹ̀ka fẹ́ni tó bá wù wọ́n bó di ọjọ́ eléyìí ti ṣe Friday ọ̀sẹ̀ tá a wà yìí bákan náà ni ọ̀gá àgbà ọlọ́pàá sọ̀rọ̀ ọ̀hún lólùléeṣẹ́ ọlọ́pàá níbi tí wọ́n ti pé àwọn ti kó àwọn èèyàn tí wọ́n mọ̀ nípa kí á dìgbòlu wàhálà tó ń ti ọ̀tẹ̀ tàbí ìdàrúdàpọ̀ kankan lásìkò tí ètò ìdìbò ti bá ń lọ lọ́wọ́ ẹni tí í fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ACP Olúmúyìwá Adéjọbí ó pé ọ̀gá pé ń sọ fún yín pé láwọn ìpínlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tí ètò ìdìbò ti fẹ́ wáyé òun àwọn nǹkan tí ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò ó ti wà ńlẹ̀ sẹpẹ́ ẹ fi ọkàn balẹ̀ gbogbo ń tẹ́ ẹ nílò ń ní ẹ̀yin fúnra yín ọwọ́ yín àti káàdì tẹ́ ìdí bẹ́ẹ̀ bí yìnyín bá ti wà ọ parí ẹ sì wà lálàáfíà torí ẹni bá bẹ́ẹ̀ à iléeṣẹ́ ọlọ́pàá alẹ̀ yìí pẹ̀lú àwọn ọmọ tí wọ́n gbọ́ tí wọ́n gbọ́ nǹkan kan ju pé bọ́ ọ ti kọjá àyẹ kí wọ́n fòfin gbé ọ náà ni wọ́n gbọ́ ni wọ́n ti wà láwọn ìpínlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta wọn bákan náà ìyẹn pé kí àwọn tí ó fẹ́ ṣiṣẹ́ pẹ̀lú àjọ tí mo rí sí ọ̀rọ̀ ètò ìdìbò lómìnira INEC láwọn ìpínlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún káwọn náà fọkàn balẹ̀ ẹ̀mí wọn àti dúkìá wọn náà dè wọ́n tún ké sáwà oníròyìn náà wọ́n ní kí àwọn oníròyìn náà fọkàn balẹ̀ kí wọ́n ó ṣiṣẹ́ wọn bọ́ bá ti tó àti bó ti yẹ pé ètò ààbò ń bẹ fún àwọn náà bí ó ti tó àti bó ti yẹ àwọn tí ó paná ń kọ́ bí iná bá déédéé ṣẹyọ ń bìkan àwọn náà ti wà ń lẹ̀ fún díẹ̀ yìí gbogbo ètò ló ti tò láti lè jẹ́ kí ètò ìdìbò láwọn ìpínlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta òun kó wáyé kó sì kẹsẹ̀ járí ojú ìwé kẹrin ni o ìwé ìròyìn The Nation tó jáde fún tòwúrọ̀ òní. a lọ sí ojú ọjà ajá àbálẹ̀ ìròyìn ìkànnì alára àgbáyídá yín ni o bẹ́ẹ̀ ni eléyìí tí ń bẹ nú ọgbà àjàrà music house ní àhín fresh one oh five point nine bá a bá padà dé ara àwọn ìròyìn tẹ́ láǹfààní àti gbọ́ òun náà lè táwọn ọmọ nàìjíríà ń bínú gidi gan pé wọ́n ti ti ẹ́mbáàsì Canada <laughs> lásìkò yìí ìròyìn yẹn ń pè ha kí ló dé lẹ́gbẹ̀ẹ́ náà bọ́ọ̀bá sì sùn mm. látàrí ìwà ràkàtíà sàbùkẹ́ eléyìí tí wọ́n lọ ń ṣẹlẹ̀ ní LASU ilégbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ Èkó lẹ́yìn ìbẹ̀rẹ̀ ìwádìí ni ó jẹ́ káwọn ọmọ àwọn wo ni jàǹkóríkò nípa certificate racketeering rakatia. Mm tó ní í ṣe pẹ̀lú sàbòkè ara àwọn tẹ́ gbọ́ níròyìn monday six november to friday tenth november twenty twenty three ní àyíká cac oníyanrìn ìbàdàn nìsọjí yìí yóò ti wáyé o ní déédéé aago mẹ́rin ìrọ̀lẹ́ lábẹ́ àwọn ìránṣẹ́ ọlọ́run tó kún fún ẹ̀mí mímọ́ pásítọ̀ ṣeun oyèwùsì oníwàásù àwọn olónísọjí ọjọ́ náà pásítọ̀ ca ọ̀làrẹ̀wájú dcc cac oníyanrìn lólùgbàlejò lábẹ́ àwọn olórí ẹ̀mí bíi dáre pop swaga papa apostle káyọ̀dé oyèwọlé wùmí babalọ́lá tolú ọmọ aláṣẹ ìdòwú fà victoria adélé adeleke God's Grace Drama Ministry máa bọ̀ wá kó wá gba ìgbàlà ìbùkún àṣeyọrí àti ìtúsílẹ̀ lọ́wọ́ Jésù olùgbàlà Jésù olúwa ń dúdè ọ́. No slack and no dull yourself. Three zero two zero. Oh yeah, no dull yourself. You don sabi say thirty twenty na talk and do. Now why be say for December thirty first, one of the people wey dey play thirty twenty go become landlord o. Oh? Yes, just call thirty twenty on top your phone or make you die star thirty twenty ash on top MTN, Airtel and Nine Mobile. Answer the question for any language wey you like. Na two hundred correct entries go give you the chance to participate for the raffle draw wey go happen for December thirty first, where you go fit win ogbonge ogbonge prices like two bedroom bungalow electric bike deep freezer washing machine plus including other better better prices no be only that one o oh. you fit win our weekly prizes with minimum of ten correct entries just die thirty twenty or start thirty twenty hours on top your mtn airtel and nine mobile make you dey lis ten to every program wey dr yinka ayefele dey present on top fresh fm every sunday to confirm if you don win thirty twenty two bedroom bungalow for december no dull yourself. you stand the chance of winning. winning 3 0 orúkọ mi ni àṣàkẹ́ gẹ́gẹ́ bí ìyàwó ilé mo ti sin oríṣiríṣi adìẹ rí ní nǹkan bí ọdún méjì sẹ́yìn nígbà tí tóyìn ọ̀rẹ́ mi rí bí mo ṣe ṣe wàhálà lórí àwọn adìẹ yìí ó wàá sọ fún mi nípa adìẹ nọ́ìlà mo fi tó baálé mi létí bí a ṣe bẹ̀rẹ̀ sí ní sin adìẹ nọ́ìlà nìyẹn èmi ni ti ní tòótọ́ láìpẹ́ ọjọ́ ìyàtọ̀ hàn àǹfààní jabua ló wà nínú sísin adìẹ yìí sísin adìẹ nọ́ìlà fi mí lọ́kàn balẹ̀ àwọn adìẹ mi ò kí ń kú bíi ti tẹ́lẹ̀ adìẹ nọ́ìlà ò kí ń déédéé ṣe àìsàn bí àwọn adìẹ yòókù adìẹ nọ́ìlà rọrùn láti sìn torí pé àyíká ilé ni wọ́n wà wọ́n sì lè jẹ oúnjẹ àjẹkù ìdílé pé ṣé ti èrè tabuwa tí mò ń jẹ ni ká sọ ni àbí ẹyin tí mò ń rí tà lóòrèkóòrè ni ká wí kódà mo ràn bálẹ̀ mi lọ́wọ́ pẹ̀lú ríra àwọn nǹkan díẹ̀díẹ̀ tí ẹbí wa nílò yàtọ̀ sí owó tí mò ń rí lórí sísin nọ́ìlà mo tún jèrè ìlera tó péye èmi àti àwọn ẹbí mi jẹ ẹyin àti adìẹ lóòrèkóòrè láì pa òwò mi lára. dàbí àṣàkẹ́ ra nọ́ìlà ta nọ́ìlà jẹ adìẹ àti ẹyin nọ́ìlà. láti rí ojúlówó adìẹ nọ́ìlà rà á láti ilé iṣẹ́ amo farm cibra archery fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé pé zero seven zero zero six zero zero zero six zero zero nínú oṣù kọkànlá november yìí ó yẹ jẹ́ káyọ̀ tẹ́wọ́ gbari ayọ̀ kàǹkà yìí o látọ̀dọ̀ làmìlaka iléeṣẹ́ tó ń pèsè ilégbè ìdùnnú fọmọ nàìjíríà. design bricks homes and properties là ń pèrè ẹ̀ ó one two three àti ṣíṣọ́ lójú ẹ̀ ilẹ̀ àlùbáríkà lágbègbè tó yáàyè London Villa Estate rẹ o. apẹtẹ ológun ẹ̀yìn road ló wà. nínú àyíká tá a ti pèsè oríṣiríṣi àwọn nǹkan amáyédẹrùn sí ẹlẹtírísítì àti sólà street light tó ń tàn yín yín yín ọ̀nà tí wọ́n ti dọ̀dà sí borehole fence àti security tó dájú. London Villa with London experience tètè dìde fúyà máa bọ̀ kó wá yọlẹ̀ tiẹ̀ pẹ̀lú three hundred thousand naira promo price tá a fi já London Villa Estate nínú ọ̀rá lóṣù November yìí kódà òun láǹfààní àti kọ́kọ́ mójú ẹ̀ débẹ̀ kó tó sanwó ẹni bá tún sanwó tiẹ̀ lẹ́ẹ̀kan yóò jàǹfààní odidi àpò wọ́n fi mọ́ àwọn gbàǹkangbè ẹ̀bùn àgbérelé bíi DSTV GoTV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tètè lọ́ra tiẹ̀ kóṣù yìí ó tó parí o. kàn sí ọ́fíìsì Design Bricks tó wà ní Iwo Road àti bodija. pè wọ́n sórí zero nine zero three nine three seven five one one zero. wàrà lẹ́tì ẹni London Villa Estate Design Bricks àjọṣọ àti àdéhùn bẹ́ẹ̀ o. báyẹ̀ fẹ́ báyẹ̀ kan Jésù yóò ìbàdàn for christ paragus ní twenty twenty three èyí tí hope of god gospel mission àti gbogbo òjò ọ̀la ìbàdàn can BFN ogn bsn jọ máa ṣe lọ́dọọdún sunday twelve november ni yóò bẹ̀rẹ̀ o títí wọ thursday sixteen november twenty twenty three orí pápá adékilẹ̀ goodwill oríta pẹ̀lú ìbàdàn yóò tó gbé òbítíbitì ero. láago márùn-ún rọ̀lẹ́ lójoojúmọ́ conference yóò wáyé o. celebration of talent ni lọ́wọ́ long day. àjọ̀dún ẹ̀bùn àmútọ̀rùwá àti ìmọ̀rírì àwọn alátìlẹyìn ọdọọdún ni máa wáyé sunday november twelve nítọ́dún yìí nínú láfíà hall àpáta ìbàdàn oríṣiríṣi àwọn ẹlẹ́bùn ló máa síbẹ̀síbẹ̀ ṣàfihàn ẹ̀bùn wọn láwọn bíi tai currency òjòpagogo ọlálọ́mí àmọ̀lé kọ́mọláfẹ́ ọláìyá àpọ́nlé ànọ́bì eob kamo state mr sports one aduke chanta ọ̀pẹ́ àrólé idris ọbalọ́la àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ launching of new album ire by mc handsome oyetayo ladimeji àwọn èèyàn pàtàkì tún máa gba àwọ́ọ̀dù ńbẹ̀ ọba adéoyè gbẹ̀ngà àdìgún ààrẹ tilẹ̀ òfìkì lórí adéǹkalẹ̀ chairman alhaji isiaq àwùjọlá ó le koko mother of the day alhaja zikra àkànbí libra gold dr yinka ayefẹ́lẹ́ lolùgbàlejò àgbà àtọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pàtàkì tó mọrírì ẹ̀bùn ọlọ́run ankara five five thousand naira láàfi wọlé ẹ tètè lọ ra tiyín báyìí ní fresh fm challenge ìbàdàn tàbí ká ẹ sẹ́ndì owó kírádà ó bá yín gbé wá ẹ pè zero eight zero five six four three five one zero one lọ́wọ́ long day proudly supported by Liberago travels àjẹbí trado medical tao níbàtà Akiyemi electrical top success fresh fm láfíà house and apartment àpáta cool global interlink lọ́wọ́ long day ó máa rin kéke gan. fifty golden jubilee anniversary. fifty year golden jubilee rẹ̀ ọlọ́run ìpè prọfẹ̀tà Samuel Adébáyọ̀ Àlùkò máa ṣiṣẹ́ agbára. àádọ́ta ọdún tí ọlọ́run ti ń dípa wòlíì wòlíì samuel adébáyọ̀ àlùkò ṣiṣẹ́ agbára gbogbo ẹni táyé sọ pé ìrètí ti pín fún ni ọlọ́run ti ti pa sẹ̀pẹ̀ ìgbé sókè àkórí àdọ́ta ọ̀rọ̀ àyájọ́ ìpè kó o máa bẹ̀rẹ̀ látọjọ́ monday thirteen ní saturday eighteen ti november ìpè tó ní ìbùkún ìsọjí ló máa bẹ̀rẹ̀ látọjọ́ monday thirteen ní friday seventeen ti november láago márùn-ún ìrọ̀lẹ́ ní csc lẹ́nu odò aníléwé ńbàdàn níbi tí ọlọ́run ti máa lo pastor gideon òbí wálé bàbá òyìnbó prọfẹtẹ sikaya olúbóyọlá nìjì csc general evangelist nigeria nova c csc CAC president Nigerian overseas. pastor S. Ọládélé prophet Samuel Adébáyọ̀ Aluko church planter wọn a máa fi májàmú ìpè súré fún gbogbo èèyàn ọjọ́ Saturday eighteenth November láago mẹ́sàn-án òwúrọ̀ Jerusalem city campground along Ìjẹ̀bú-Òde express road ìgbàrún Ìbàdàn làwọn ti pàdé. mommy. Don't hello me, Yinka. Why have you chosen to remain like this? What is it this time, mom? Your wife called me earlier today crying over the phone. She says she's tired of your attitude towards everything, including the kids. Mommy, is that why you called me? Don't let me change it for you too. Oh. You people should let a man breathe. Yinka, Yinka! Being a man is much more than just a gender. It requires maturity. Are you a man struggling with emotional changes of life? Do you need help in striking a balance between your life, work, and marriage? Help is here. Join Dr. Dr. Mrs. Olufunke Adetuberu, a counselor, therapist, and founder of Mending Lives at the Men College of Ministry for six weeks of intensive and dynamic information for all men on how to understand a woman, you and your sexuality, parenting with emotional maturity, and, and lots more. more. Physical and Zoom classes start 11th of November 2023 every Saturday by 12 noon to 3 p.m. For more inquiries, 0902 010 Men College of Ministry, a must for all men. ẹ wà á ti gbọ́ nípa Rìbú. àwọn ti dámọ̀ nìyẹn. bó o bá fẹ́ ṣe náwó kó dára ẹ. ó yá pé Rìbú. Rìbú's catering and event o. consider it o. Rìbú's catering academy ń kọ́. ilé ẹ̀kọ́ tó dára ni. People's Restaurant ńkọ́. Ripple snacks, chops, pastry and quirat never enough. The way to a man's heart is through his stomach. If you therefore wish to become a certified chef, Ripple's Catering Academy is the place for you. An intensive training session has begun in earnest for courses like continental and traditional culinary arts, pastry, snacks and small chops preparation, cake and sugar craft, fruit tail and cocktail drinks preparation, event planning and management, as well as hotel management. Gbogbo àwọn ètò ẹ̀kọ́ wọ̀nyí ìlànà owó bá ṣe ń ṣe kó ṣe fúnra rẹ̀ tá a mọ̀ sí practical làmúlò la fi dáyàtọ̀ nílé ẹ̀kọ́ ripples catering academy trainings are slated for weekdays and weekends for duration of three months two months and one month depending on your preference. fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ kàn sí wọn lónìí ní ripples catering academy number one ìbá mall opposite cash and carry dùgbẹ́ ìbàdàn tàbí dallas plaza beside global harvest outer ring road along kuala new garage. ètò ẹ̀kọ́ gíga commissioner for tertiary education ní ìpínlẹ̀ èkó ọ̀gbẹ́ni tọ́lání akíbù ẹni tí í ṣe gíwá fásitì ilé ẹ̀kọ́ gíga LASU tí a mọ̀ sí Lagos State University ọ̀jọ̀gbọ́n Ìbíyẹmí Ọlátúnjí Bello wọ́n tún ké sí ìgbìmọ̀ tí mójútó kò káárí nílé ẹ̀kọ́ ọ̀hún sẹ́nẹ̀tì LASU wọ́n sì ké sí àwọn òṣìṣẹ́ kan pé kí wọ́n wá ṣàlàyé nípa ẹ̀sùn tí wọ́n fi kan ilé ẹ̀kọ́ LASU ẹ̀mí ń jò ní ní iléeṣẹ́ ìròyìn ìkànnì ayélujára kan ló gbéròyìn amilẹ̀ tìtì kan pé àwọn ará kan ní inú ilé ẹ̀kọ́ LASU wọ́n mọ̀ tí ń ta sabuke LASU ní gbàǹjo fún àwọn èèyàn tí ò kàwé láti lọ gba ìwé ẹ̀rí ńbẹ̀ àwọn ni wọ́n ń tà á fún wọ́n ní ìlànà owó lọ́wọ́ ẹ̀yìn ńlẹ̀ cash ni wọ́n wá fi sabuke LASU ṣe báyìí o tí wọ́n ń ta sabuke ní gbàǹjo wọ́n ní online platform tó gbéròyìn ọ̀hún sọ pé kódà òun ṣèwádìí òun débi pé béèyàn ọba ara sàbùké tí ọ̀kàwé ńláṣu o láàrin mílíọ̀nù méjì náírà two million naira sí mílíọ̀nù mẹ́ta three million naira ni wọ́n gbélé èèyàn lọ́wọ́ ọ wà lọ́wọ́ irú eh, ìlànà ẹ̀kọ́ kíkọ́ tó bá pọ̀ fẹ́ rà ọ wà lọ́wọ́ technicality course tó fẹ́ ra sàbùké rẹ̀ ìròyìn ẹ̀yin náà bú ẹ̀rín wọ́n ní ti iléeṣẹ́ ìròyìn ìkànnì ayélujára gbénu àmọ́ ńgbà tí ẹni tí mú gbálẹ́gbẹ̀ẹ́ spíkà assembly wọn ní èkó erémọ́sẹ́lẹ̀ ìbọ́sẹ̀lẹ̀ tí òun náà mọ̀ sọ̀rọ̀ lórúkọ abẹnugan múdàṣírò ọbaṣá tí í ṣe spíkà ó ní ẹ wo ìwádìí ti bẹ̀rẹ̀ lórí ẹ̀sùn tí iléeṣẹ́ ìròyìn ìkànnì ayélujára tó fi síta ọ̀hún ó ní àmọ́ ńgbà tí múdàṣírù tí ṣe spíkà house ní èkó tí ọmọ sọ̀rọ̀ ó ní irú àwọn àròyìn òfegè àwọn ìròyìn ẹlẹ́sìn mìíràn tí wọ́n máa ń fi síkàn ní ayélujára yìí ṣé ó ṣe é gbára lé gbàgbọ́ ṣá mo rí i bí ìgbà tó ó kàn fèbó kan gbé kalẹ̀ ni ó ní ìròyìn wà suspicious hmm. kò sì wà trustworthy speaker ní sọ bẹ́ẹ̀ o wọ́n sì jù sínú àtẹ̀jáde tó dìròyìn tí ẹ̀yin ń gbọ́ yìí nígbàtí abẹnugan wọn ní ilé ìgbìmọ̀ asòfin èkó tí ọmọ sọ̀rọ̀ síwájú ó ní ṣe rí ẹ̀sùn tí wọ́n gbé yìí ó ní ẹ̀sùn ńlá gbàǹgbà eléyìí tá a gbọ́dọ̀ wò níran ni ìdí abá ni pé èmi tẹ́ ń wò yìí náà ntí LASU pèsè ni mí product LASU lèmi náà tá a kàwé kẹ́kọ̀ọ́ jáde gboyè gbasabu kéńbẹ̀ àwa nílajú wàhálẹ̀ kẹ́nìkan wá fi ọ̀dà búkú kí wọ́n fi kun LASU torí pé bí o kọ eré kí là á jẹ ná pé kó kọ ilé ẹ̀kọ́ LASU kọ́ bàjẹ́ a a nílajú wàhálẹ̀ kẹ́nikẹ́ni ọ̀bàjẹ́ kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ àmọ́ pé kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ yọ̀ọ̀yà jẹ́ irọ́ ni wọ́n ní nígbà tóun náà ó máa sọ̀rọ̀ kánú àwọn aṣòfin èkó eh, Desmond Elliot ah ó ní ẹ̀yin akẹgbẹ́ mi ẹ wò lóòótọ́ lóòótọ́ ilé ẹ̀kọ́ lásùlẹ̀mí náà lọ ah ọ̀rọ̀ burúkú tá a wà ń gbọ́ yìí tí wọ́n ń pè ràkàtíárìn sátífíkẹ́ẹ̀tì ìwà ni àwa nílò láti tètè ké sí àwọn tí wọ́n lè dá wa lóhùn ṣàlàyé kí ló bá dé lórí ẹ̀sùn mọ́ ta sàbùké ní lásù yìí matter of urgency lélẹ́yìí English hmm. gbogbo wọn ṣá sọ̀rọ̀ àwọn asòfin kan ní aláṣùmọ́ lọ èyí náà aláṣùmọ́ lọ àgbọ́dọ̀ wòran o lóòótọ́ à nítorí pé ẹ̀sùn kan ti wá dé kí gbogbo àná sì wá tó sọmọ ẹ̀sùn ọ̀hún ká wá dọmọnù tómi ẹ̀wẹ̀ tómi ẹ̀wẹ̀ lásù là ń sọ̀rọ̀ ń ènìyàn pọ̀pọ̀pọ̀ látèkó èkó for show ojú ìwé kẹfà ìwé ìròyìn ti Vanguard fún tòórọ̀ yìí bákan náà nìròyìn kan bẹ ní ojú ìwé kẹfà ìwé ìròyìn the Nigerian Tribune níbi tí àkórí ti ń pé ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ mọ̀ wípé owó tó tó tírílíọ̀nù lọ́nà mẹ́rìndínlógún ó tún lé pẹ́sẹ́pẹ́sẹ́ náà ni orílẹ̀-èdè Nàìjíríà ń pàdánù sórí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní gàràwà epo eléyìí tó fẹ́ tó bíi mílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún mẹ́fà ó lé ogún six hundred and twenty million ó ní a ti pàdánù sọ́wọ́ àwọn èèyàn eléyìí tí máa ń fọ́ ọ̀pá epo tàbí kí wọ́n darí epo rebo míì eléyìí tó bá wù wọ́n ó gbóná aya náà ló so lè di mímọ̀ lásìkò ìgbà tí ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ìyàmọ̀ràn tó ń tì kí ni káàbọ̀ ẹ̀ síbi àpèjọ ìdánilẹ́kọ̀ọ́ kan eléyìí tó wáyé tí wọ́n fi sọrí ọ̀rọ̀ ètò ààbò àti ọ̀rọ̀ àwọn ọ̀pá epo nílùú Àbújá nígbà tí ń sọ̀rọ̀ lórí àkòrí ààbò lórí ọ̀pá epo àti jíjí epo àwọn àkóbá tí ń ṣe fún ìdàgbàsókè ọrọ̀ ajé wa ni ó ṣàlàyé ó àkọ́kọ́ nílò láti mú ọ̀rọ̀ ètò ààbò náwọn bíi ọ̀pá epo orílẹ̀-èdè nàìjíríà ká kọ́kọ́ mú kó gbópọn sí dan ju tàtẹ̀yìnwá lọ torí bí bẹ́ẹ̀ kọ́ mọ́ bàrùn wò mí àti bí ìṣáná pínpín márùn-ún náà ló mọ̀ ti bẹ̀rẹ̀ ibi tó ti lè jẹ́ wípé ká kọjú mọ́ ibi ọ̀pá epo fífọ́ àti mímọ́ jí ọrọ̀ orílẹ̀-èdè nàìjíríà ó yẹ ká gbajúmọ̀ torí àwọn kìíní yóò ba ọrọ̀ ajé jẹ́ o kò ní jẹ́ kí ọrọ̀ ajé ó dàgbà yóò sọ ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà yóò sọ di kùkùté ni ó gbòòna aya ní sọ ó ló ti wá di iṣẹ́ tèmi tiẹ̀ àtiwọ́ náà kí àjọmọ́ mójútó ibi tí àwọn ọ̀pá epo lẹ̀ yìí bá wà torí bọ́bálùlù kọ̀ọ̀kan mi bébí rẹ̀ bá dé yọjọ́ pàtó lórí àti tọmọ ẹ̀yìn ni ojú ìwé kẹfà ìwé ìròyìn the Nigerian Tribune. alright jẹ́ ń padà sékòó. nso. láàrin àwọn aṣòfin ní ìpínlẹ̀ Èkó òun náà ni ọ̀rọ̀ sì ti ń jẹ́ jáde tó sì sàn bí omi gba ojú ìwé kẹfà punch tó rọ̀ òní kọjá alright o. Hmm. Hmm. àwọn aṣòfin ní ìpínlẹ̀ èkó nílé ìgbìmọ̀ aṣòfin èkó ti sọ pé àná tí ṣe ọjọ́ ìṣẹ́gun tíṣídẹ̀ẹ́ ènìyàn sọ pé wọn wọ́n ti sọ pé àwọn ti bẹ̀rẹ̀ yíyíriwo àbá kan eléyìí tí ó fòpin sí mímọ̀ ṣe báárà ní E, nírònàrònà àti ní gbogbo ojú òpópónà àtàdúgbò tí ń bẹ ní Èkó pátá hmm. wọ́n ní àbá tí àwọn ń yiri wò yìí hmm, bó bá fi padà dòfin tó padà dòfin a jẹ́ pé ẹ̀ṣẹ̀ pọ́nbélé ni fún olùgbé Èkó àlejò Èkó ẹnikẹ́ni bọ̀dì tí ọba gbégbá abára tó sì léra rẹ̀ ẹ́lẹ̀ sí rònàrònà láti máa mú iṣẹ́ òun níbàdà hmm. wọ́n ní ẹ̀sùn burúkú ni wọ́n fi kàn wọ́n ìyà burúkú ni wọ́n sì fẹ̀sùn burúkú ń jẹ àwọn aṣòfin ní bàbá pé nǹkan ti di ìwà ọ̀daràn pọ́nbélé ó di ìwà ọ̀daràn pọ́nbélé tí ó tọ́ sí ìjìyà tó ní ìtumọ̀ ni àtẹ̀jáde kan tí wọ́n jù síta tó di ìròyìn tèmi ń kà é lánàá òun náà ni abẹnugan ilé Mudashiru Ọbaṣá ti ṣàpèjúwe mímọ́ tọrọ bárà ní gbogbo ojú òpópónà Èkó bí ìwà amúnibúni. Eh, eh, ara oko tí ń sán bàǹtẹ́wọ̀ gbòòrò ó ní àìfínipé ní àìfihàn pé èèyàn ni ó ní kẹ́sì máa wo irú ìwà yìí ó ní bí ìdọ̀tí àti nǹkan ẹ̀gbin ni ní ọ̀jẹ́ fún ìlú tó yẹ kọ́ rẹwà dáadáa dùn ún wò bí irú Èkó ó ní láti pàṣẹ bẹ́ẹ̀ onílùú ò ní fẹ́ tú ìjọba ò sì ní lajú ẹ̀ lẹ̀ láti jẹ́ kí wọ́n sọ Èkó ló kọ búkú tí ìyá àti bàbá Èkó ò sọ Èkó nígbàtí ẹni tí ọkọ̀kọ́ náwó àbáyé sókè Abíọ́dún Ọ̀rẹ́kọ̀yà àti àwọn akẹgbẹ́ rẹ̀ kan tí wọ́n tètè gbé lẹ́sẹ̀ àbá ọ̀hún nígbà tí wọ́n mọ̀ wáwí jàre wọ́n ní áá ó dàbẹ̀ pé gbogbo àwọn ìjọba tó ti ṣe tí wọ́n ti ṣèṣàkóso lẹ́kọ̀ọ́ ti gbìyànjú ti apá kún wọn láti pé wọ́n gbá àwọn bambiala kúrò ní ìgboro èkó àmọ́ síbẹ̀ náà ìpèníjà yìí sì ń tẹ̀ ẹ́ síwájú ni ké gan ni wọ́n ní ìlú tí ò bá ti wá sófin ni ò ní ṣẹ̀ṣẹ̀ níwọ̀n ìgbà tí àbá tí àwọn ń yiri wò tí àwọn ń fẹ́ lójú fẹ́ lómú lásìkò yìí bá ti padà di àdán wọ́n ní láre sun láre sunmi adésànyà náà ló da ọ̀rọ̀ ọ̀hún nù tó sì pé àhesọ ọ̀rọ̀ lásán ní ìròyìn táwọn kan ń gbé kiri ìgboro ayé pé tọ̀ wọ́n lé òun kúrò ní o gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ òṣèlú APC lẹ́kọ̀ọ́ orí òrí bẹ́ẹ̀ àlàyé bàbá ọ̀rọ̀ torí ẹni bá ti béèrè ńlọ́fẹ̀dí ẹ̀ gbọ́ ohun tóun ó kàn sọ ni pé fúnra àwọn báyìí ó lòun kọ̀wé fipò òun lẹ̀ o torí pé àìjẹ méjì pọ̀ bí èèyàn bá jẹ yán ó yẹ ó fi ṣú lẹ̀ ni kẹlòmíọ̀ jẹ́ bó bá sì ti ń jẹ ṣú ẹ fi yán lẹ̀ ẹ́ ìdínú nígbà tí wọ́n ti lè yan òun gẹ́gẹ́ bí amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì lórí ọ̀rọ̀ tó bá jọmọ́ ti dáhùn lọ́dọ̀wọ́ gómìnà babájídé sanwóolu kí á lu atu ni ẹ fi yún lẹ̀ ló ń sì rọra kọ̀wé fipò òun lẹ̀ pé ọjọ́ òun ò lè rorò títí títí kọ́ wá sọ ojúlé méjì ìdínú o tó ń fi fọwọ́ mú kan tó ń sì fi kan lẹ̀ ó ní àmọ́ àwọn kan wà tó jẹ́ pé ọ̀tá ìlọsíwájú ni wọ́n kété tí wọ́n gbọ́ pé òun fipò lẹ̀ báyìí ni wọ́n súré lọ rèé mọ́ kọ́ àkọ́ àwọn nǹkan kan sínú ìwé ìròyìn wípé òun òun òun òun òun wọ́n lé òun gẹ́gẹ́ bí alága gẹ́gẹ́ bí akọ̀wé fún ẹgbẹ́ òṣèlú APC lẹ́kọ̀ọ́ ni ó ní òsín tó jọ bẹ́ẹ̀ ó kan tí ò ní tí ò ní kọ́lọ̀ tí ń bẹ ní Ìkòròdú de iṣẹ́ tí ń ṣe gẹ́gẹ́ bí ìwé làwọn sì ti pe àwọn tí í ṣe agbẹjọ́rò òun pé ọ̀ya ẹ lọ rèé fún jẹ tí ọba ti mọ sẹ́ǹsẹ́ ẹ lọ kọ bí wọ́n ti ń ṣe nílànà tòfin ojú ìwé kọkànlá ìwé ìròyìn The Nation tó jáde fún tòwúrọ̀ òní Omi ní ìròyìn wọn ò lé ní o èmi mo kọ̀wé fipò lẹ̀ ló ti jáde. Ah, ah, ah, ojú ìwé keje ìwé ìròyìn punch fún tòwúrọ̀ òní àwọn ọmọ nàìjíríà ń bínú o pé lórí gbígbé tìpa tí wọ́n gbé olú iléeṣẹ́ aṣojú ilẹ̀ Canada ti pa ná temporary ni ná àmọ́ síbẹ̀ ó dà yín pé sùúrù àwọn ọmọ Nàìjíríà ò gbé o hmm. ìròyìn ọ̀rẹ́ bí wọ́n ti kọ́ àwọn ọmọ Nàìjíríà ti bẹ̀rẹ̀ sí ní tarapòrò kọminú tí kálukú sì ti gba ìkànnì ayélujára lọ pàápàá lójúpọ̀nà X láti máa lọ́ọ́ fi ìbínú wọn hàn wípé wọ́n ṣe lè suspend the operation ní Canadian Canadian Embassy. Hmm ṣe é sì rí wọ́n ní títìpa tí wọ́n ti olú iléeṣẹ́ aṣojú ilẹ̀ Canada ń pa ná kọ̀sẹ̀yìn náà mọ̀ rárá eléyìí tó ṣe jàǹbá ní ọjọ́ ajé Monday tí ó sì mẹ́mí èèyàn méjì lọ kí Elédùmarè kó dákun kí ó ṣàánú láti pàṣẹ bẹ́ẹ̀ àwọn aláṣẹ ilẹ̀ Canada ni wọ́n ti wá kéde pàápàá àwọn aṣojú wọn láti pàṣẹ ojúpọ̀nà X nítàkùn àgbáyé wípé àwọn ti gbé e, olú iléeṣẹ́ e, ilẹ̀ Canada ti paná kò ní sí iṣẹ́ kankan for now hmm. ìdí abá òun náà sì ni ti ìṣẹ̀lẹ̀ eléyìí tí ó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ yìí eléyìí ń túmọ̀ sí pé e, pípín tìpa tí wọ́n sáré gbé tìpa wọn báyìí kò ní sí iṣẹ́ kankan pẹ́nikẹ́ni fẹ́ lọ gba visa abẹ́nikẹ́ni ti ń process visa lọ ẹ wá lọ yọjú sí wọn appointment kan ìgbà àwo gbogbo eléyìí wọ́n ní kọ́kọ́ di kọ̀ bí ìgbẹ́ ìbò bá fẹ́ nu ọkọ̀ sọlẹ̀ látàrí bẹ́ẹ̀ kódà ó ṣàkóbá fáwọn ọmọ nàìjíríà àtàwọn ará míì tí wọ́n wà ní Canada lọ́wọ́ tí wọ́n fẹ́ ṣe nǹkan kan ní ẹ́mbáàsì ọ̀hún tí ń bẹ ní nàìjíríà kódà ó ṣàkóbá fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láti Equatorial Guinea bákan náà ètò ààbò bó ṣe ń fi nàìjíríà nífìkúfì tètò ààbò fararọ wọ́n ní ìgbésùnmọ̀mí wà lára àwọn ìdí táwọn fi kọ episteli sáwọn ará Canada Nàìjíríà ìwà ọ̀daràn tí ń fojoojúmọ́ le ṣe lemọ́lemọ́ sí i àti ìjà àjàgbélà láàrin agbègbè ságbègbè intercommunal clashes àti àwọn kọlọ̀rọ̀ sí ẹlẹ́gìrì tí wọ́n ń dáwọn èèyàn lọ́nà lẹ́nu lọ́lọ́ yìí tó fi mọ́ àwọn karambà ní ajínigbé pamọ́ táwọn náà ń fojoojúmọ́ ṣiṣẹ́ oró wọn ní gbogbo nǹkan yìí làwọn fi ṣe àwíjàre o ṣé tí àwọn ọmọ Canada ti mẹ́ Nàìjíríà pé kí wọ́n mọ̀ mọ̀ ṣerin ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ mọ̀ sí gbàgbé ẹ rántí ẹ yá rántí ẹ mọ̀ gbàgbé pé ìjọ Monday kan náà nílẹ̀ Amẹ́ríkà làwọn náà fi iṣẹ́ ẹ mọ̀ bí ẹ̀rìn sí sọwọ́ hmm. sáwọn ọmọ Amẹ́ríkà tí ń gbé Nàìjíríà àákìlà adé gan wọ́n ní Canada mọ̀ dá kókó àwọn agbègbè àtàwọn ìpínlẹ̀ tí wọn ò fẹ́ jẹ́ káwọn ọmọ orílẹ̀-èdè wọn rìn dé nínú epistele sára Canada Nàìjíríà hmm. wọ́n ní bí wọ́n bá ń lọ sí ẹni tí bá ń lọ sí Kaduna tọ́jọ́ ọmọ Canada tí ń bẹ́nu Nàìjíríà báyìí kó roore kó tó lọ kí wọ́n yàgò fún Kano kí wọ́n ta kété sí Katsina Sokoto Zamfara Plateau ìpínlẹ̀ Kogi Adamawa Bauchi ìpínlẹ̀ Borno Gombe eh, wọ́n pé Gombe ń bẹ ní Gombe fún àwọn ọmọ Canada tó bá lọ rìn débẹ̀ Jigawa Yobe ìpínlẹ̀ àwọn gbogbo ìpínlẹ̀ pátá tí ń bẹ ní Niger Delta wọ́n ní kí wọ́n ṣọ́ra fún bẹ́ẹ̀ pàápàá Akwa Ibom kí wọ́n ṣọ́ra fún Anambra kí wọ́n ṣọ́ra fún Bayelsa Delta Imo àti ìpínlẹ̀ Rivers gbogbo eléyìí tí wọ́n wá kà lẹ́yìn báyìí ní ìsìn èbéèlò lọ́wọ́ á kù nínú <laughs> Nàìjíríà ọ̀rọ̀ àti nígbà tí àwọn ọmọ Nàìjíríà wá lọ sí ìkànnì ayélujára láti fèsì sí títì tí wọ́n sáré ti embassy Canada ọ̀kan tí ó lọ sí ojúpọ̀nà X nítàkùn àgbáyé ó ní à ẹ jọ ẹ wá gbà tonia underscore self ló ní à ẹ dákun o please o we that are still planning to travel god abeg ah wọ́n ní èmi lọ sí ojúpọ̀nà x ló ní can someone confirm this news i'm in the process of moving over there o Canada mm -hmm. ah that's a big problem for people that want to japa Eh, ifi at ifi underscore ndubesti òun lọ sọ bẹ́ẹ̀ ntiẹ̀ n táwọn ọmọ nàìjíríà sá ń sọ sí kan ní ayélujára ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀. báyọ̀ aníròyìn àlẹ́ àwọn oníbàbíà làkú lẹ́rù náà tí ọkàlẹ́ kan ẹnìkan ní bí wọ́n bá lé wọn ìbàdàn náà wọ́n mọ̀ mọ́ bọ̀. ìbàdàn ni èsì jìnnà sẹ́kọ̀ọ́ yìí. tó jìnnà o. ǹjẹ́ òní tí wọ́n lé ọlọ́kadà ń bó orí bọ́ ọlọ́kadà ṣe padà pọ̀ ńbàdàn hmm. tí wọ́n lé ọlọ́kadà lẹ́kọ̀ọ́ àárẹ̀ èkó ọlọ́kadà èkó padà dọ́ ọlọ́kadà àbàdàn ah. ọlọ́run ọba kọ́sàmọ̀ sàánú èèyàn ni ni wọ́n fi ń pé ẹni tí ibi ọkàn tí ó fi kan ni ọlọ́run má jẹ́ kí ibi ọkàn. sórí ìpínlẹ̀ Ògùn Ọ̀ṣun àti Èkó The hmm. wa ní kí ibi ọmọ ṣẹlẹ̀ sí ọkọ ọmọ ṣẹlẹ̀ ní. bọ̀. ajá balẹ̀. ajá balẹ̀. The office complex at number 10 Are Avenue, Bodija, beside Mosh Pharmacy, is up for sale for 170 million naira. This office complex currently generates 10 million naira per annum. With some restructuring, the office complex can generate up to 15 million naira annually. Contact Talkway Edward Realty Company Limited for inquiries now. Buying this ultra-modern office complex could be your best investment decision of the year. Call 0805 or 090 256 for inquiries or visit our office at second floor Dickat House on Ring Road. Talk by Edward Realty Company Limited. Happiness, freedom, and peace of mind. ìjọ the lord city gospel grace ministry possibility chapel ọ̀yọ́ ń pe gbogbo ènìyàn. ṣé ẹ̀dínwó lórí gbogbo ọjà tẹ́ ẹ bá rà nílé iṣẹ́ top success látòrí fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ́kùn òjọ̀ kan àtàwọn èròjà rẹ̀ tó fi mọ́ gbogbo èlé olé tí ń lò ná electronic appliances àǹfààní èrè ìfàkàbìtì ẹ̀dínwó lẹ́ẹ̀mọ́ jẹ́ yípo gbogbo ọjọ́ nínú oṣù kọkànlá tá a wà yìí bábánbárí ẹ̀rí ta ṣàyàn gbogbo ọjọ́ friday níbi tẹ́ ti máa ra àwọn àṣàyàn ọjà pẹ̀lú ìdá àtọ́ta péré kàn sí top success plaza ládojúkọ bàbá onílù ìwúrò ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ ecobank lójú ọ̀nà tó lọ sí ring road challenge ìbàdàn àtúwọ̀ lájẹsẹ́n cocoa house dùgbẹ̀ ìbàdàn àti ní queen elizabeth road asunlẹ̀ bus stop mọ́kọ́lá pẹ̀lú top success mall tó wà lẹ́gbẹ̀ẹ́ wema bank lábẹ́ bíríìjì mọ́kọ́lá ń bàdàn zero eight zero seven four eight eight eight eight eight eight ó sì lè kàn sí topsuccess.ng. ajá balẹ̀. devil is ah, a liar. he's a liar. all right aago mẹ́wàá mm. ó kù ìṣẹ́jú márùn-ún báyìí báyìí anything for the boys tó sì kú bẹ́ẹ̀. <laughs> wọ́n ní owó tí ó tó bílíọ̀nù kan ó tún lé ó ní wọ́n fi ṣe àtúntò agbègbè tí àmọ́ ti kẹ́rù jẹ́rù ilé àbí dọ́là one point one billion dollar bẹ́ẹ̀ ni. Okay àjọ tí mo rí sí ọ̀rọ̀ àwọn pápá tí a ti kẹ́rù gbẹrù kankan nílẹ̀ nàìjíríà port nílẹ̀ yìí ó ní ó fi ọ̀rọ̀ ń o pé àwọn ti gùn lé mímọ̀ ṣe àtúnṣe àtúnfọ̀ àtúntò àtúnwó àtúnkọ́ rehabilitation àwọn ẹ̀ka kọ̀ọ̀kan ní iléeṣẹ́ tí tí tí mo rí sí agbẹrùpẹrù nǹkankan àwọn bùdó tí a ti já ẹrù gba ẹrù ní orílẹ̀-èdè nàìjíríà nígbà tí ó ń sọ̀rọ̀ lásìkò ìgbà tí wọ́n wà níwájú àwọn ìgbìmọ̀ tí ń bi wọ́n pé bóòlẹ́ ti ná níbi ayẹyẹ eléyìí ti ṣe ti ọdún kẹta ó lé ní ogójì tí wọ́n ti mọ̀ ṣerú ẹ̀ wọ́n ní ibẹ̀ ni wọ́n ti ń ṣàlàyé pé tọ̀ àwọn ó bẹ̀rẹ̀ láti Tinka àwọn ó gbé lọ sí Àpápá nílùú Èkó kó tó adi àwọn ó mọ̀ pín lọ tí yóò sì fi padà kárí bílíọ̀nù kan ó lé owó ilé òkèèrè dọ́là one point one billion dollar òun ni pé wọ́n ti fi lọ́lẹ̀ báyìí tí wọ́n fi ṣe àtúntò àti àtúnṣe pápá ibi tí a ti gba ẹrù já ẹrù lórílẹ̀ nàìjíríà ojú ìwé keje ìwé ìròyìn Nigerian Tribune. tọ́ asu àti àgbáríjọpọ̀ àwọn gíwá fásitì àwọn VCs nílẹ̀ yìí wọ́n ní wọ́n ti bẹnu àtẹ́ lu bíjọba ṣe páwọn náà ó mọ̀ gba ǹjẹ́ ò ka kínní rẹ̀ kan páwọn mọ̀ gba ẹ̀ẹ́ owó àwọn máa hmm. gba ìdá mẹ́rin nínú mẹ́wàá gbogbo owó tí àwọn fásitì bá ń pa wọlé lábẹ́nú hmm, nu. àwọn máa gba forty percent IGR ìsákọ́lẹ̀ nínú owó mm-hmm. tí àwọn fásitì bá ń pa hmm. ẹgbẹ́ àwọn olùkọ́ àgbà láwọn fásitì orílẹ̀-èdè nàìjíríà ẹgbẹ́ tá a mọ̀ sí ASUU àtàgbáríjọpọ̀ àwọn gíwá fásitì Committee of Vice Chancellors of Nigerian Universities wọ́n ti panupọ̀ ṣàpèjúwe òní wọ́n lò fún. ilé ìgbìmọ̀ asòfin ìjọba àpapọ̀ kejì ìgbìmọ̀ tẹ̀ẹ́kótó tí ń rí sí ètò ìlera ní orílẹ̀-èdè wa láti ilé ìgbìmọ̀ asòfin àná ọjọ́ ìṣẹ́gun tísídẹ̀ẹ́ ni wọ́n fi ọwọ́ méjèèjì gba igbá àyà ṣèlérí wípé àwọn ti ṣe tán báyìí o láti fòpin sí ìwà pálapàla ká fi ètò ìlera nàìjíríà lẹ̀ lọ́mọ wá ìwòsàn àti ìtọ́jú ní ìlú èbó wọ́n ní tún yàtọ̀ sí lẹ́yìn àwọn ará ní house of representatives ni àwọn ó dènà ìgbésẹ̀ káwọn èèyàn máa fi nàìjíríà lẹ̀ nílànà bílù yìí ò gbé ní àgbálẹ̀ ibòmíì lọ tí wọ́n pé àwọn ò lọ gbìyànjú ajé greener pastures à à nígbà o ṣẹ̀rí nígbà tí wọ́n yọjú sí ilé ìwòsàn gbogbogbò orílẹ̀-èdè wa kan tí ń bẹ ní Àbújá Federal Medical Center abuja, tí ń bẹ ní Jàbí òun náà ni ọ̀jọ̀gbọ́n Saad Ahmed tó jẹ́ ọ̀gá fún ilé ìwòsàn gbogbogbò yìí ló ṣàlàyé fáwọn honourable house of representatives tó wá yọjú sí wọn pé ẹ̀yin ẹ̀yin ọ̀nàrẹ́bù tẹ́ ẹ jásòfin wa ẹ wò ẹ gbà wá o ẹ má jẹ́ kẹta ẹ̀ka ètò ìlera nàìjíríà kó dómù kẹ ju báyìí lọ o èyí tó sì ti dómù kẹ bá ṣe tètè wá ojútùú sí ni kẹ ẹ bá wà wá hmm. ọ̀gá nílé ìwòsàn yìí sọ ọ́ débi pé ẹ̀sà ẹ̀sà ọ̀nàrẹ́bù ǹjẹ́ yín lè gbàgbọ́ pé ní àárín ọdún 2023 yìí nìkan nínú ọdún tá a wà yìí nìkan ó kéré tán mọ́kànléní àádọ́ta àwọn sítáàfù wa ti ń bẹ nínú ọsibítù yìí ní wọ́n ti èbó tí wọ́n sá lọ wọ́n jápa ni fifty one nínú ọsibítù ẹ̀yọ kan láàrin ọdún kan ẹ wá wo àwọn ọsibítù ọsibítù àtàwọn ẹ̀ka ètò ìlera yòókù tí ẹ mọ iye àwọn èèyàn tí ó ti japa alága àgbìmọ̀ tẹ̀ kó tó lórí health lórí ètò ìlera fún house of representatives amos